kọjú oko lára gbogbo ibi tó o bá wà kára bẹ̀rẹ̀ sí ní ni ẹ. ẹ ṣe ṣàkóso ìjà náà mi ní dandan. ta ni bẹnu afẹ́fẹ́ tí ń da afẹ́fẹ́ láàmú ta lẹ́ ní òfò ta ló fẹ́ sórí ibú. àwọn tó fẹ́ kí kábíyèsí wàjà láìpẹ́ ọjọ́ ni. sọ̀pọ̀ pé ṣé olúmọ olúmọ mo mara ni. yàtọ̀ yàtọ̀. wọ́n fìdí wàrà. irọ́ ìrọ̀rọ̀ ẹ má wọlé tó bá gbèdé lórí iná abala kí n fi orí ìtẹ́ àwọn baba ńlá fi baba mi sílẹ̀. ní tí wọ́n ní kẹ́sì ló bàlá òun gan ní kẹ́sì o. gbogbo bó ti ń jagun sọ́tún tó ń jagun sósì ṣó wàá dáa kí jagunjagun rẹ mọ̀ jagun bí ẹrù. ọlọ́run àdúgbò tiwa ẹ wo bí ẹ mọ̀ pọ́dọ̀ kan nílẹ̀ lọ. ọlọ́run àdúgbò tiwa ẹni kúkúrú tó pẹ́ ní kúkúrú ìrànlẹ́sẹ̀. ìrí tẹ̀yìn wá rí i sójú ọlọ́run àdúgbò lójú mi. àyà ọba adégòkè ọ̀hún mímọ́ òkú ẹ̀ lórí láàrin mi àti ẹ̀ ìjà ńlá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ ní láti gbé ìgbésẹ̀ ní kíákíá. èmi ọ̀tún ajagajigi ẹ bí n bá ti ṣe kábíyèsí èmi ló ń ṣe mo lè bọ́ bá kú. ẹ̀yin lẹ lọ sí ọ̀dọ̀ ìjò. kẹ́ ẹ lọ gba àwọn olóyè tó wà ń bẹ̀ kẹ́ ẹ lọ gbà wọ́n sílẹ̀. ẹ̀yin náà mi ọlọ́yọ̀ dàbí ẹni wípé agbára tí mo wọ rẹ kò tó wọ gan lò. ẹ sọ àǹfààní oyè tẹ́ jẹ fún mi ẹni tó jọ tó bá onífújì lásán gan owó wà lọ́wọ́ ẹ̀yin máa sọ sítórì gbogbo màá jẹ́ kán fi ẹ̀yìn yín màá jẹ́ kán fi ti àgbà. kábíyèsí gbéhùn mọ́ mọ́ jẹ́ dé. ẹ̀yin fún ara yín ẹ̀ lè yín di Peter àdúgbò àbíkẹ́ sọra yín di Jésù àdúgbò kí Jésù àdúgbò kó wá fèsì Ọlọ́run àdúgbò. èmi ni òjò olúkúláàyè ọmọ arágbádá jọ́ọ̀gùn mo fún ẹ ní oṣù méjì kó fi orí ìtẹ́ ọba yìí lẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ adégòkè ọ fi oyè yìí pìtàn. alani matunde àwa ni amúlùdùn alani fadaka o àwa ni amúlùdùn. ríra wa ká túyàyà. túyàyà túyàyà. túyàyà túyàyà túyàyà túyàyà bàbá ríra wa ká túyàyà. túyàyà túyàyà. bàbá ríra wa ká túyàyà. túyàyà túyàyà. túyàyà túyàyà tuyaya tuyaya tabarira waka tuyaya. tuyaya tuyaya. tabarira waka tuyaya. tuyaya tuyaya. tabarira waka tuyaya. tuyaya tuyaya. tabarira waka tuyaya. tuyaya tuyaya. tabarira waka tuyaya. tuyaya tuyaya. tuyaya tuyaya tuyaya tuyaya tabarira waka tuyaya. tuyaya tuyaya. tabarira waka tuyaya. Tuyaya, tuyaya. Tabarira waka, tuyaya. Tuyaya, tuyaya. Tabarira waka, tuyaya. Tuyaya, tuyaya. Tabarira waka, tuyaya. Tuyaya, tuyaya. Tabarira waka, tuyaya. Tuyaya, tuyaya. Tuyaya, tuyaya. Tuyaya, tuyaya. Tabarira waka, tuyaya. àlá ni mo tún lá ni ọmọ ṣé kò sí pé mo kọ́ ni. ó bá rò kankan sí ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan mi fi wà lára. ṣé kí ni mo wá kiri inú igbó kí ni mo wá kiri inú igbó tó jẹ́ pé gbogbo tèmi ojú kí n sùn kí n máa lálàá kí mo kọ́ nínú igbó lọ. irú àláwò tó lélẹ́yìí torí ọlọ́run ṣe bẹ́ẹ̀ lálàpẹ̀ nǹkan rẹ̀ ni ẹ sì mọ̀ pé olórin ni yín bólórin bá lálàpọ̀ nǹkan rẹ̀ àmọ́jú orin mẹ́ẹ̀ bí ọba ti mú orin jù yóò mọ̀ fi lálàlẹ́ kankan ẹ wò ẹlòmíì lè wo eegun ijó eegun lọ́sàn bí ò bá sùn lálẹ́ ó lè lálàpọ̀ eegun lóhun lójú bẹ́ẹ̀ ni. nínú ìsọmọdé èèyàn sì jiyàn a máa rí bẹ́ẹ̀ gbà mí tó jẹ́ pé téèyàn bá gbé sùn téèyàn bá rò sùn lálẹ́ ó sì ti kéèyàn lálàrí ní lóru àmọ́ kásẹ̀ wá ní orin tí ń gbénu mi àbí orin àkọjù náà ni ó yẹ kí n lálàá kí n ríra mi pé mo jókòó mo dájókòó mo ń kọrin ni àbí kó jẹ́ pé mo wà láàrin àwọn èèyàn gidi mo ń kọrin níta mo sọ fún àlá tí mo sọ fún inú igbó ni mo wà nítorí wá lójú àwọn ẹ̀sìn mo ń kọrin fún. torí bójójú àná bẹ́ẹ̀ bá kọrin lójú ayé àwọn èèyàn sáyẹn kọrin fún iṣẹ́ yín lẹ fi ń lálàá o àpẹẹrẹ oríire ni kéèyàn máa fi iṣẹ́ rẹ̀ lálàá ó túmọ̀ sí pé iṣẹ́ ń gangan òun tàn gbọ́dọ̀ mú lókun jù iṣẹ́ rẹ̀ ní iṣẹ́ tó délédùn àyàn fún látòdì ọ̀run wá nù balẹ̀ mẹ́fù kan yín balẹ̀ kò sí nǹkan kan bébé orin lẹ́kan ẹ̀ ti tàn kò sí nǹkan kan. ó kàn jẹ́ pé inú gbó tó jẹ́ mi orí mi mo mọ̀ jẹ́ tó bá ọkọrin nù gbó mo jẹ́ kí mi ọlọ́kọrin nù gbó mo jẹ́ kí mi ọlọ́kọrin nù gbó. ẹ sì wá dẹ́rù <sighs> ọlọ́mọdé lọkọ nínú igbó. ẹ jẹ́ àṣù sẹ́mo pẹ́ ń dòde lọ́la ẹ jẹ́ àṣù. <laughs> ọlọ́mọdé lọkọ nínú igbó mọ̀jẹ̀ wọn pè mí nínú igbó ọlọ́run. orí mi èwo ní ṣe o ẹlẹ́dàá mi èwo ní ṣe àárín nílẹ̀ inú ń bẹ́ lẹ́sìn orí mi èwo ní ṣe ọmọ ara èwo sọ̀gbádọ̀gún o ọmọ ìbùnú àdàmọ̀ o. ọmọ ara ayé wọ́n sọ gbàdọ̀gùn kàyé rí ti wá ṣe. wọ́n lọ́wọ́ ládé ní tí ń bọ́ládé tálọ́dísà fìjọba wọ́n lọ́wọ́ ní bàtà ní kí n wọ́n lálá ìyá lọ́rọ̀ a ò ní orí adé wá ìdù o a ò ní orí adé rẹ̀ kú o lágbára olúwa ọba. kàmílù ti dé lárọ́sọ mòǹde o lárọ́sọ ti dòde bá mi lè kí so ọmọ tó jọ dání. wọ́n á lọ bọ̀ o. Yes, torí pé àdéhùn wa ni pé ká tó bẹ̀rẹ̀ rárá a ní ká ẹ sanwó ẹ ní ká mọ̀ wọ́ọ́rí pé tẹ́ bá ti parí eré báyìí ẹ máa fún wa ní owó wa ní. bọ̀dá dàda kí ni mo ṣe yín tó yẹ pé ẹ ti fẹ́ràn owó ju gbèsè ayé yín gan lọ náà ṣé ojú yín ò sọnà ọpọlọ yín ò sọ fún yín pé ta ti lọ ṣeré lánàá ṣé ẹ rí gbèyàn kú mẹ́ẹ̀ ni. ṣé bí kéèyàn tó kú lẹ́sìn ń pawó ẹ dẹ̀ pawó tán ni bí wàhálà ní ah! àpótí owó àpótí owó àpótí owó ẹnìkan gbé wọ́n dẹ̀ gbé àbí. yorùbá burú ẹ ti burú jù so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lóde. ẹ wọ ẹwọ ẹrẹ fi gbogbo rẹ dáadáa ẹrẹ jáde ṣe ẹni tẹ́yìn ò bá ní flashback àwa ní o ti yẹyin ṣe ẹni gbà tó di pé ọmọ kú torí pé yọlọmọ báyọ̀ ń gbé ara sánlẹ̀ gbàgbàgbàgbàgbà ìṣẹ̀lẹ̀ dúró ti máìkì báyìí tẹ́ ẹ pariwo máníjà gbàpótí owó gbàpótí àyíká tẹ́pẹ̀ ń sọ pé kọ́ gbàpótí ẹ̀rì ẹ wá ní pé kò so ẹ fọ́ àlọ́ oníjà rí kẹ́ kó sì lọ. ó dà ṣé owó múmú láyà yín ju ẹni tó kú lọ. ó múmú no problem ṣe rí bẹ́ẹ̀ ṣe wá wáyìí tó bá jẹ́ pọ́rọ̀ owó ni nǹkan kékeré ni ẹ mọ́ dojú tì mí ládùúgbò nígbà tí ó bá fi di hm, alẹ́ hm, tẹ́ ẹ bá rí mi lálẹ́ lọ́dọ̀ yín nígbà tó bá fi di àárò lọ láago mẹ́wàá ẹ rí mi nǹkan ìlà yín wà fún yín lówó yín ti fẹ́ràn owó jù ẹ ti fẹ́ owó owó owó. ẹ wá gbọ́ ṣé ọ̀pẹ́ yẹn lè dá ilé sí àárọ̀ ọ̀la ohun tó bá ti mu tí lọ́la bá ti mọ́ tẹ́ ẹ bá ti kó yẹn wá ṣe ránkàrà yìnyín á di kàmpálà ni o ó ti yé yín. ẹ ti ń sọ̀rọ̀ ẹ ti burú jù nílùú tẹ ti wá Abẹ́òkúta wọn tán bá ti sọ̀ tán ti rán ẹ̀gbá lẹ́nu báyìí ẹ ti burú jù ní já ṣẹ̀ sọ́wọ́ yín ẹ má bínú tó bá di àárọ̀ láyẹ̀rì mi. kẹ́hìn náà máa joyè ọmọ ọ̀yọ́ tó ń jẹ́ ọmọ ọlẹ́ o ẹ má bínú pé máa yọ wá lẹ́ o ẹ bá ti ṣe wèrè a máa ṣe wèrè fún yín ni o ó ti yẹ torí ọ̀rọ̀ ara máa ń sọ jẹ́rẹ́kẹ́ nísìn kẹrẹ àgbọ̀ dáadáa ni o ẹ gbọ́. bùrọ̀dá dáa ṣe gbọ́. ṣe gbọ́ tó bẹ sọ fún yín. ṣe gbọ́ ẹgbẹ́ dínkù bí owó sẹ́yìn ni. a bójú yín jẹ́ ẹ a gba bójú yín jẹ́ ọtí ní kọ́ jẹ́ tó àbí ẹ̀ dà padà dé. dada ò lè jà náà ó lábúrò tó gbójúlé ó lè tí má tiẹ̀ wá gbowó lóde ṣé kí n kó gbogbo fún yín ni gbìrì ń sàwọn ilé ìsà sáwọn. bàbá bílí bàbá bílí ìwọ̀n owó tá a kó lójú àgbo kí ló dé tó lè fún wọn ní díẹ̀ náà. aṣáàgò owó díẹ̀ mú wálé ó ṣe fún wọn. kí n kó fún wọn àbí tí n bá kó fún wọn káwọn wá fẹnu gúnlẹ̀ nu lé àbọ̀ mọ̀ pé àwọn náà yẹ kí wọ́n gbà kí wọ́n gbà kára àwọn bọ́lá ń ṣe ṣe gbogbo tó ṣe lóde lánàá ni. wọ́n fara mọ́ ohun tó ṣẹlẹ̀ lóde lánàá ẹ dúró náà ṣé ọ̀fẹ́ ni ọkọ̀ tí wọ́n fi kó irinṣẹ́ wa sí ayẹyẹ ibẹ̀ lánàá. ẹ tí ò bá ṣe ọ̀fẹ́ ni wọ́n fi kó irinṣẹ́ wá ṣé èmi mo lu ọmọ tó kú pa ni nígbà ọmọ sì ti kú tá àti rí ojú owó tó yẹ ká papa ṣé kí ni wọ́n á kó ìwọ̀nba owó tó wà lọ́wọ́ mi kí n kó fún wọn káwọn ọmọ kan mọ̀ ṣe bí ọba ni. wọ́n fẹ́ dáhùn ẹni ẹlẹ́ni ní gbèsè. àdúrà yìí nǹkan. mi ní dáhùn gbèsè kémi lémi kémi ò jẹ gbèsè. Ah wo dákúmọ́ bá mi sọ ní èsì ara rẹ̀ sá àṣẹ àwa mọ́mọ́ sèyún o. kí mọ́mọ́ sèyún o kò sí wàhálà ẹ jẹ́ ká tẹ̀sí gbé èèyàn sẹ́gbẹ̀ẹ́ kan náà ń mhm. mhm. ara ò fúwọ́ o bẹ́ẹ̀ ni o ara ò fúwọ́ ah, ah. èmi nídé ganan sáwa nìkan ni ìkíní kẹ̀bẹ̀ ìkejì kẹ̀bẹ̀ eléèkẹta jẹ́ ẹ̀jẹ̀ tán ni o. Ah, fáwa nìkan ni síbẹ̀ náà ni kò sólórin kankan ní ìlú wa yìí ni tó fi jẹ́ pé nìkan ni bá a bá dòde orin báyìí ìbọn sọjọ́ọ̀bì ẹni sọjọ́ọ̀bì yóò fò sánlẹ̀ yóò kú bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní kíkiní táwọn yìí mọ́lẹ̀ tẹ́ ń kọrin lọ kí ló ṣẹlẹ̀ mọ́tò wá sóko àgbà tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí ọmọ kékeré yóò fò sánlẹ̀ yóò kú. ohun mi ní pa wọn tó ní láàka bí a mo ti fi poison sòwò mi ti máa ti fẹ́ ta báyìí wọ́n sì ṣubú. èmi ni wọ́n ń si ọ gbọ́dọ̀ ó sì yẹra rẹ wò èmi ni si ọ mo mọ̀ pé o ò mọ ohun tó ń sọ ní gbogbo sá. ní tí wọ́n rí kí wọ́n sọ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn ànábì àtàwọn olórin kan náà kìí ṣèmi mọ̀ ń pa àwọn tí ń kú ọlọ́run sì ti rí inú mi pé ìmọ̀ gangan pa rẹ ọlọ́run sì mọ̀ pé iṣẹ́ ìgangangangan iṣẹ́ orin ń kọ́ là ń kọ́ lówó lọ́wọ́ ni. ọ̀ lè kọ́ léyìí là ah. bẹ́ẹ̀ ṣé ọmọ payà rẹ ni mo jẹ ee o tọrọ ni mò ń bá ẹ sọ ó fi ṣe orin ìlẹgbẹ. ilé ìbílẹ̀ sọmọ ah, là fún mi ni sẹ́ni ẹdún náà kí ni máa ń sẹ̀yìn obìnrin náà téèyàn bá ti mú ọ̀nà àti jẹ àti mu ọ̀nà téèyàn fi ń rówó téèyàn bá ti fi hàn yín bá ẹ ti níṣòro láti gbà náà ìwọ̀nba òde tá a lọ lánàá téèyàn ti kú tá a ti rówó púpọ̀ pa ẹni ń dùn ọ̀dọ́ àbí. ọ̀rọ̀ rẹ ti yé mi ẹjọ́ ẹ̀ sì kọ́ sórí táwọn ọmọ tí ń jó tó bá jẹ́ pé òun gangan ní ń dùn ọ̀tí à ń gbọ̀n dì lójú agbo fẹ̀ kan sọ̀rọ̀ lọ́bẹ̀ so mọ̀ ẹgbẹ́ wọn rí ojú tó mọ̀ fi wò mí ìgbà mo ti fi ọ̀sẹ̀ mọ́níjà táwọn ọmọ bá ti ń jó tí wọ́n ti ń gbọ̀n dì bá níṣẹ́ ló mọ̀ sùtú ló mọ̀ sùkú ètè ló mọ̀ sùkú ètè ló mọ̀ sùkú ètè ṣé kí wọ́n mọ̀ jò kí wọ́n mọ̀ gbọ̀n dì tiẹ̀ ni. èmi náà mọ̀ wọ́n mọ̀ pé àwọn olórí burúkú àwọn aláyàbà tí èlé wọn àwọn ni ò fẹ́ kó fi sẹ́ oyin sílẹ̀ ó sì filẹ̀ gbẹ̀yìn lèmi ni mo sọ bẹ́ẹ̀. òṣèlú sókè dáadáa káwọn bèjì ó nọnu síta kí wọn lọ gbàtẹ́gùn nǹkan ní sí ọ wo wọn èlò àfẹ́mi lè tíya orin yìí n ó kọlà n ó kọ lówó lọ tí ó bá ọ̀dà orin lè kọlà inú kò fi mí lẹ̀ máa gbọ́ tèmi inú kò fi mí lẹ̀ àbí kí n fi iṣẹ́ onílẹ̀ fọwọ́ mú kan n lè fi ọlẹ àjọ lóra wa gbó ni bẹ́ẹ̀ ni. kémi o mọ lọ ta kí mọ lọ rù wá kí mọ rù dà sí ọ lára kí mọ jò sí ọ lára kí o mọ jò jẹ kó o mọ jò jẹ kí ni mọ́sẹ̀ yín obìnrin tó jẹ́ pé téèyàn bá jáde lọ bá ìwàhálà ni ṣùgbọ́n téèyàn bá ń bẹ́lẹ̀ látàárọ̀ díjọ́ mẹ́wàá kéèyàn sá mọ dàálẹ̀ fún kẹ́ mọ rọ sára onísìnà ni wọn lọ gbogbo. ara rẹ sì kò tọ́ ọ. ẹ̀rí sẹ́wọ́n ni màá ṣe là wọ́n fún mi jọ wé láàbù ìgbàláyé o ìgbà ló ń gbogbo nílé ayé ọ̀rẹ́ mi ló gbà tó dára ló gbà rẹ dáadáa ọ̀rẹ́ mi ló gbà tó dára ló gbà rẹ dáadáa. ẹ pẹ̀lẹ́ olórí bobo oníṣẹ́ iná wọn ò jágbádùn náà kankan wọn mú lọ ni wọn ńgbà tí wọn ò sì ra nǹkan sí é fún wọn nígbà kékeré wọn wá sọ di bèbí wọn wá fi ń sí é tí wọn bá tàn díẹ̀ ń atún pa díẹ̀ ẹ̀yin eléèbó náà lè máa ń sọ pé tọ́yì wọn sọ di tọ́yì tọ́yì tọ́yì ìyá mi dá sí mi ọmọ ìyá yakuja o. ẹ lẹ́kùn jẹ́ mẹ́ta báwo ni mọ́mi eh? a wá ṣe òdèrè kan ní ìlú yín bíi mú ní ìyá ọ̀dọ̀ rẹ̀ mi eh. yìí sí ilé ìdọ́dọ̀ mi kí n má dọ́dọ̀ ah, ọ̀dọ̀ mi ọ̀dà báyìí àmọ́ ń gbà tí mo gbọ́ wọn ò bínú <laughs> bí mo ti ń bọ̀ mo bá yín gbé hmm. mo bá mi gbé hmm. <laughs> mílíkì ní ah, bẹ́ẹ̀ ó ní mo bá yín gbé hmm. ah, <laughs> mílíkì ní bẹ́ẹ̀ ẹ rí oògùn ẹ̀jẹ̀ yìí rèé oògùn tẹ́ mọ̀ lò tẹ́ fi mọ̀ sùn dáadáa oògùn ẹ̀jẹ̀ oògùn ẹ̀jẹ̀ olówó láre o ó pé bí oríṣi mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ń bí lẹ́gbẹ̀ẹ́ ń bí lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn. <laughs> àbẹ́ẹ̀ rí mílíkì ọlọ́pọ̀ ni oògùn lọ́pọ̀ bẹ́ẹ̀ ló sọ mílíkì náà ní ọlọ́pẹ́ yóò mú kí. oúnjẹ ọmọ ni ìmá. mami ẹ wo oògùn yìí omi ni kẹ́ fi lò ó. ọtí ni wéèlì káwa fọ tí lò ní. rárá mami ah, ah. ṣé mi mọ̀ pé lè fi tí lò ní mo ṣe ní kọ́ fún mi. ọjà oyè mi báwọn kọ́sà ti lọ ni. a ní dúró pẹ́ torí àwọn tajọ wá ń dúró dè mí mo kàn ní sáré yọjú sí i ni àmọ́ bó bá dalẹ̀ ibi ní ìdarí bọ̀ ibi ní ìsùn ìhìn lọ lélẹ̀. mami ọkà lèmi fẹ́ o. èmi ò jọkà iyán iyán ni ẹ bá ń gúnlẹ̀ bẹ́ẹ̀ tí máa gún fún bá mi o yẹn ti bá ọ̀rẹ́ mi iyán iyán wọ́n wá bàbá ńlá bàbá rẹ̀. ẹ̀yin náà lè fi bàbí jẹ́. mọ̀tà ló wù wọ́n kà ní kẹrin. yéè o ti rẹ́ bàbá ńlá bàbá rẹ̀. apá kúkú tún wà. àwọn ah, jẹ́rìí. ọkọ mi. ó dáná yẹ̀rọ ọ̀dà wọn máa rí. yes ma ọ̀dà o. mọ́mí nípa o yẹbi nípa o. ó ti jáde ẹ bá wa kí ó ti rin bọ̀rọ̀ òbí ti rìn. ìgbàlaṣọ ìgbàláyé o ìgbà ló ń gbogbo nílé ayé ọ̀rẹ́ mi ló gbà tó dára ló gbà rẹ dáadáa ọ̀rẹ́ mi ló gbà tó dára ló gbà rẹ dáadáa ẹ ṣeré lójú mi ẹ ṣeré lójú mi àyè tẹ́ mẹ́wàá o mo dẹ̀ wọn kẹ́ ṣe ń ṣe àmọ́ tẹ́mi mo fẹ́ kó yàtọ̀ ìdí rẹ̀ o látọ̀dún yìí mo ti ń bímọ láyé mi ń kó bọ̀kùnrin rí mo yẹ yàbọ̀kùnrin mo wá fẹ́ kó káyé gbọ́kọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi fara ṣeré yẹn o mo bá dá mo gbé o ìbílẹ̀ wa fẹ́lẹ́rẹ́ ńlá. ẹ wo eléré ńlá lè ṣeré. ẹ jẹ́ kó jẹ́ lágbo ńlá eléré ńlá lágbo ńlá fàdákàdá ló lè ṣe. àwọn rè lè ṣe o ẹjọ́ ni òde. Alámísì kọjá òun rò bímọ Alámísì ń bọ yìí náà ni n kò fìjọ sí n kò kí n wò lóde lígbòwó wà lẹ. èrè mẹ́ta la níjọ́ Alámísì èrè mẹ́ta la ti gbà. níjọ́ Alámísì ni. bẹ́ẹ̀ ni bàbá. bí bo báwo la ṣe máa fẹ́ ṣe. ẹ wo bí ó rọrùn láti ṣe èrè mm-hmm. mẹ́ta rọrùn láti ṣe ẹ wo bí ṣe a máa torin iṣẹ́ mẹ́ta síbi kọ̀ọ̀kan eléyìí náà ní tiẹ̀ tọ̀hún á ní tiẹ̀ tẹ bá ti wá bẹ̀rẹ̀ sí kọrin lọ níbi ìdàkọ̀kọ́ yẹn tẹ ti kọrin lọ tẹ ti kọrin lọ tẹ ti kọrin lọ tó ti ń dùn mọ́ wọn tó ti ń wọ̀ wọ́n lákì ẹ̀mí ara bàbá akọ̀mọ́ ká ọmọ mi wọ́n ta ti máa fún wọn ní nǹkan àgbo yẹn rú ni. orí ẹ ò pé rárá bí ti wulẹ̀ kọ́ mọ́ téèyàn bá tiẹ̀ wá sọ ọdún kan bá yóò jojú kọ́sítọ́mà ló ti máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ìdágbóró o wọ́n ìdágbóró lágbo ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ alájì ń là ní ìdá lórí irú. ẹ o bí bàbá bàbá lọmọ a lè bá a lè bá gbo tí ń jẹ a lè ṣerú ẹ lọ́dọ̀ tí. ọjọ́ wo ni ẹ̀yin sọ pé ẹ fẹ́ ṣe kó mọ. ẹ ijó alamisi ẹ nẹ́ẹ̀dẹ̀mí náà fẹ́ ṣe nǹkan báyìí lẹ́sìn káyìísá ṣe máa ṣe. ijó alamisi lẹ bímọ mm. kò sí wàhálà lágbára Ọlọ́run ẹ padà fi ọjọ́ sí mi mm, ẹ fọjọ́ sí mi. kí n fi ọjọ́ sí. bẹ́ẹ̀ni. ìkùmọ̀dé kí mo máa ṣe n kò ṣòkú ilé fẹ́ sòkú. ìjọ kẹjọ yàn máa ń gbé ìjọ ìrìnà kọ̀ wọ́n fọ́mọ lórúkọ kọ́lé máa parí dídí. nígbà míì wọn máa ń fi ọjọ́ sí i ẹbí sì parí oṣù. ẹ ẹni kò bá sọ lọ ìṣèbá wọn a máa ṣeré wọn a máa ṣeré torí bí mo ti fẹ́ràn mi kí mo ti fi pariwo dé mm. ah, n kò gbọdọ̀ bá disapọ̀ mẹ́rin pàdé lọ́dọ̀ yín o mm. báyìí sáà ṣe máa ṣe owó rò máa jẹ báyìí sáà ṣe máa bá mi káńsù dédé ìwà ńlẹ̀ ẹ̀sọ́ owó ìjẹ́ kí n san. Ah, ẹ ẹ mọ̀ gbọ́ a sọ fún yín pé eré mẹ́ta la ti gbà àbí sóò mẹ́ta kọ́ lẹ́lẹ́ gbà sóò mẹ́ta ní bẹ́ẹ̀ lẹ̀ sóò mẹ́tẹ̀ẹ̀ta ń sẹ́ẹ̀mọye tó ti jẹ́ tábàbì ti yín gangan fún tójó ẹ̀sọ́ náà. ẹ fún wa ní two hundred bíi. kéde two hundred thousand. kéde dédé wa rí mọ̀ pé forty thousand rẹ̀ máa ń gbà lówó eré. nígbà eré mẹ́ta táwa fẹ́ káńsù mẹ́ta fún yín kọ́ táwa fi ti yín kun a sì gbọ́dọ̀ sí eré yín láti nílẹ̀ yín. ìdákẹ́ ìgbéré méjì mẹ́ta náà lù tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí eléré àwọn èèyàn fẹ́ràn ìdá. ẹ wo bí bàbá ọlọ́pàá ẹ fi yẹn lẹ́ni tí òye yín nìyẹn tí àwọn bá gbàṣọ lọ sọ́dọ̀ télọ̀ tó fẹ́ gbà kíákíá ó máa sanwó dọ́bù ni ó máa sanwó dọ́bùdì kó yẹ pé tẹ́lọ̀ ẹ̀ bóyá ó ń gbà bíi àbí ó ń gbà bíi one thousand ẹ máa san bíi three thousand sí four thousand nìyẹn tẹ́tí gbà tẹ́tí ká káńsù àwọn eré kan fún yíyàwó kí owó yín ó máa gbé sókè nìyẹn ah èló ní two hundred thousand ẹ̀bẹ̀ ẹ̀lẹ́ lówó lọ́wọ́. ọ̀gẹ̀lẹ̀rẹ̀ ẹ kò ń bá máa ń jẹ ayé sọ̀rọ̀ o ẹ sì ọwọ́ la ẹ bó ṣe ń lo nǹkan kiri mọ́ ẹ kò kẹ́yìn ìjókòó kó jẹ́ ń fẹ́ sí gàsí lójú irú bàjẹ́. ẹ má dà sí i tẹ bá bá wa nìkẹ́ ẹran sẹ́ẹ̀dí bó ṣe wà ní tó ń jẹnu o inspiration ibi tí inspiration rẹ̀ ní kíní tí máa mu n mò ń sọ de pé inú sèche rúùmù yín ra tún wà kókò dé ń kú èsì rẹ sílẹ̀ tí. ẹ fi lẹ̀ àwọn madam ti jáde. ẹ yẹn lẹ̀ jàre ah! kí ni yín gan mo ti ẹ bá bọ́ àdìkẹ́ rán o ẹ ṣọ́ gbà yín o. mo ní ká ẹ fi yẹn lẹ̀ àbí nǹkan mi wà nù nǹkan mi wà nù ẹ̀ ni. èsì èsì ẹ̀yin náà rè mo bá lọ́rọ̀ máa kówó yẹn wá kẹ́ẹ̀ ṣe sọ́yẹ̀ lè yẹ mo bá gbà náà rè mo náà máa fún mm-hmm. kí n kò bá kó wa lálẹ́ yìí láàárọ̀ kùtùkùtù ọ̀la mi rẹ̀ máa jí yín. a wà ṣeré fún yín dọ́ba a ṣeré fún yín tí inú yín ó dùn. kẹ́lẹ̀ bá mi fi taratara ṣe. ara yín ó gbà yagi yagi yagi àwọn ará àdúgbò yín gan mọ̀ pé àwọn hmm, àwọn kan wá ṣeré fún yín. torí àti compose ara wa lọ́wọ́lọ́wọ́ ẹ dákun ìran àwọn olóbìmọ fún yín sá haúsá ni àbí ibo. yorùbá wà o. yorùbá wà hmm. yorùbá ló bímọ fún yín eh. torí pé yorùbá tẹ̀ ń wo òun onìkan ló lóríkì o haúsá ò lóríkì ibo ò lóríkì o. kọ́mọ́ dàbí pé àwọn eré kan wà tí ẹ kì wá ẹ lọ́nà bí ẹ sígbà ẹ làwọ àwòsòsè lọ́nà kọ́nà fún o. ó dà ká ìṣesọ yẹn yorùbá wà. ṣé ẹyin gangan lẹ fẹ́ ìyá ọmọ ní ọmọge abẹ́gbà lọ́wọ́ èèyàn kan. n kò gba ìyàwó iṣẹ́ mo fẹ́ léṣu lọ́kà léyìí wà hmm. ọmọ mẹ́ta ló dẹ̀bi fún mi ibi ẹ̀ máa ti kọ́kọ́ mò rè hmm. ó ti méjì kan wọn náà rè ẹ̀ wá pè yẹn láròlé ìyẹn lè máa fi hmm, kẹ́ fi mi bàbá kẹ́ fi mi lé. àti ah, ó ọmọ tẹ́ dá kan fẹ́ jó ni. nínú à ah, nínú lè máa jó à ah, máa jó. ẹ wò ẹ mọ ìjà káwọn ọmọ ẹjà kìí àti bàbá ọmọ tó ti yẹ yín kò sí wàhálà ẹ̀yin sá ti mú wo yín wá tẹ́ bá ti mú wá kò sí ṣòro mọ́. Eh, eh, eh, ẹ wo bí ẹ kó wá ọ̀tún pọ́n o ọ̀gá mi ní di security o àgbọ̀dọ̀ dé bẹ́ẹ̀ kó má débi pé báyìí níbẹ̀ kò ní sẹ́ni kí wọ́n máa tẹ̀lé wọn wọ́n kọ́ máa lọ máa fò sọ́wọ́ wájú tó ti yé yín a nídìí wọ́n nídìí security o lórí ọ̀rọ̀ tó sọ jáde o mm. òótọ́ ló sọ o lórí ọ̀rọ̀ security èmi èmi security ṣeré o èmi èmi security ṣeré o bí ti má ti fẹ́ lọ kọrin láyé tí ò sí máa ń nu wọ̀ ìní kọrin o ìyìn lè wá kẹ́jẹ́ kọ́ ọmọ tí ò mi kan ọkọ̀ dagoro kọ́ ọmọ àbánisẹ́ mi jẹ́ o. ṣé rí kó bá jẹ́ bá máa ṣe ju bẹ́ẹ̀ rán mi lọ èmi kò tẹ́ wà nílò máa ń nowó o àwọn fìjìláńtẹ́ rẹ̀ máa lò. fìjìláńtẹ́ mm. ṣe OPC lẹ́yìn. òun mm, èyí ṣe àwọn èèyàn lo oògùn àwọn ìdàbí májámájá ìmáàmù kóńdó dání báyìí débi pé irú iye òun ní lọ́kàn yìí máníjà sọ pé ẹ̀ lè fẹ́ dagbo orúkẹ́ sálọ yìí dédé wọn lè máa yí àgbo ká ah. àtẹlérè o àtẹlíwà pàtí. mo ti mọ ọdún security ṣe fẹ́ àwọn ọlọ́pàá kóòtù mi àwọn ọlọ́pàá àwọn ṣègùn náà máa ń lórí ẹ̀ àwọn ṣègùn náà máa ń lórí ẹ̀ àwọn náà fẹ́ lọ sọ̀gbọ́n àjọba àwọn ni wọ́n máa ń ṣe security wa. Mm. Eh, eh, débi pé ènìjẹ́ kí àtẹlẹ́rẹ́ o mm. àti mánéjà o mm. àti àwa ìwà ènìjẹ́ kẹ́nìkan kò sá lọ. ẹ pe àwọn èèyàn o ah. ẹ pa àwọn sif sif o ẹ pa àwọn sif sif tẹ́ẹ̀ bá tẹ́ẹ̀ bá mọ̀ọ́yàn eh. tó wá jẹ́ pé ẹ̀ mọ̀ọ́yàn a lè dárúkọ àwọn èèyàn bíi mélòó kan fún yín tẹ́ pé o. ènìdì níbi mo ti ń sọ pé alani fàdákàrí ń bọ̀ àṣeré lọ́yìn yìí káà náà dé bẹ́ẹ̀ kódà ẹni kò gbé àwa ẹni náà ní plan. àmọ́ ìfẹ́rò ni mo ṣe ń sọ ohun tí mo ń sọ èèyàn ni mo ní kẹ́ pé o. ọ̀nà ìrìn mò ń sọ àwọn èèyàn ńláńlá no no problem. ìyẹn fọkànbalẹ̀. no problem. ẹni ìyẹn fọkànbalẹ̀. no problem. ẹ mú no. olówó ló lówó olówó ló lówó ẹ bá ní rí. ìgbàlá yìí ó ìgbàló ń gbogbo nílé ayé ọ̀rẹ́ mi ló gbà tó dára ló gbà rẹ dáadáa ọ̀rẹ́ mi ló gbà tó dára ló gbà rẹ dáadáa tí owó developer bá wà tọ́kọ̀ máa ṣe ni pé wọ́n sọ ní èrú sẹ́p èrú ń gbà wò ó fi ṣe kówó sáti dé èmi nílò owó. mo ní àkíyèsí kan tó fẹ́ pè é sí mi ṣe rí ibi ilé ìṣòwò báyìí ẹ wo ibi tẹ́ ń gbé ibi tẹ́ ń gbé gan ọ̀dà tó ilé yìí kò bá wù mí bóyá kẹ máa ta kẹ́yìn kankan kó wa máa gbé bíbà kẹ mú pálọ̀ bàbá wa bíbà kẹ́yìn máa gbé bẹ̀. èlì yẹ èmi lọ́pọlọ ìwọ̀nba pé èmi jù wọ́n lọ orí mo dẹ̀ lọ́pọlọ jù ẹ lọ́wọ́ sórí owó ìmúgbà mi pọ̀ ẹ gbà kó bá gbọ́ yé mo gbà kó bá dẹ̀gbọ́ yé mo sọ bẹ́ẹ̀ iṣẹ́ mo mọ̀ ọmọ kó lè wípé kí n má gbowó ńláńlá ń bí màmá làsánwó kékeré líbẹ̀ ó wá ń jẹ́ kówó pọ̀ lọ́wọ́ mi kí n má ṣe gbowó oṣù màá kàn láyọ owó mo sanwó oṣù mẹ́ta lẹ̀ fún wọn mẹ́rin inú wọn má dùn ṣe èyí tó oṣù èyí tó oṣù kan bí <laughs> màwa lówó ná màá náwó yàwó èmi náà ṣe fàájì ń mo ṣe ń lówó náà rẹ ṣe bí kásù kàjí náà àmọ́ ohun tí mi ò bá kọ́ ro ni ẹ pé síbẹ̀síbẹ̀ ohun ẹ̀ pé kí ẹ má ta ilé tẹ bá ta lórí kí lẹ fẹ́ ṣe tẹ fẹ́ sáyé ta ilé kí lẹ fẹ́ fowó ṣe bọ̀dá mi. sórí ẹ ṣe pọ́ùn mi láti ta àmọ́ àlà ní fàdákà wọ́n ní ẹ̀ mọ̀ pé látijọ́ mo ti ń bímọ ọmọ méjì mo ti bí ṣáájú obìnrin rẹ wọn mo jàjàbọ̀ kúnrin lẹ́ẹ̀sẹ̀yìn ah àfi kí n kó kéde dayé gbọ́ kọ́run mọ́ òun ṣó mọ̀ pé ò fẹ́ sọ pé òmò kókó pé ọmọkùnrin ọmọ gidi wà kákóbìnrin èmi àti ẹ lílo ẹbí dédélé àti dahoro torí ilé ọkọ wa ra máa wà kéèyàn bá jẹjà bá rò lé ìṣe kókó kó pariwo mo wá wò pé lèsí lè ṣeré òun nọmba wa nílé rẹ lílùú yìí Alani Fàdákà òun lè má ṣe kó bá ti wá ṣe yóò mọ̀ pé kéèyàn bá pẹ̀lú Alani Fàdákà ó mọ iye àwọn òmò ọlọ́run èèyàn má wá wọn wá bẹ̀rẹ̀ sí ní náwó èmi oní nǹkan débi pé kí n bá ta lé èdè sòwò lọ́wọ́ mi ní òde pé àfi kí n kówó wá lọ́rùn yàn kíákíá kí n bá fẹ́ kóun wá ṣeré fún mi lé ọjọ́ àlàmísì o ọ̀nà mo ti fẹ́ ta kí n bá ti má ṣe kò mọ́ tán ìwọ náà rí má bá mi wálẹ̀ sọ́nà méjì màá wá kọ́lé méjì papọ̀. ṣé rí ìmọ̀ tẹ́lẹ̀ yìí inú mi dùn tẹ́mi kan bá dàgbà ó wẹ̀ mí gan láti máa lo ọpọlọ tẹ́ ń lò yìí àmọ́ bọ̀dá mi ẹ̀ ti ka wá ó ti ka wò báyìí pé Àlàní Fàdákà ẹ̀ ti ta lé òun ti gba owó ó ti tó níṣẹ́ ó fẹ́ kọrin báyìí lójú wa bẹ́ẹ̀ sí rọ̀ àwọn tó fẹ́ náwó fún wa máa lọ ẹ̀rù yẹn mọ́ ni. ọlá ní cua lè dáa fún ẹ kò ní yẹ ní táyẹ̀tì cua alẹ́ wọ́n rẹ̀ burúkú yóò ń bá sí mi lígà nǹkan ọ̀rẹ́ jẹ́ mi kódò lè bẹ̀rẹ̀ gbọ́ ah. bàbá mi kó ọmọ ìyá mi. Eh bí irú ránṣẹ́ ní sí mi rè rárá kó lè dání tójú bá lọ ọ̀rọ̀ ojú máa ń ba pati jẹ́ ni. ó dà kó yẹ pé mi sákèésì sọ́wọ́n pé ìjọ márùn-ún sí ni pati kó bá ti di ọ̀tún la máa ti bẹ̀rẹ̀ sí ni mójò máa mójò débi pé ìyá àtúnjẹ wọn lù máa mójò lọ di ijọ́ méje èèní rọ kó bá jẹ́ bẹ́ẹ̀ gbọ́kànlé o kó wo kó bá mọ̀ pé irọ́ ro nǹpa pé o mọ kọ́ ṣe ń talé kọ́ ṣe ń talẹ̀ jẹ́ kí n mọ̀ kí n lápá àwọn ẹlòmíì níṣẹ́ mo rò pé mo lábúrò yìí mọ́lé kọ́ máa lé rẹ̀ mí jẹ́ náà. má bá yé ta kò sí problem ajẹ́ta kó lè fi dá lójú pé màá ta nítorí mo ti ní àwọn oníbàárà tó ti sọ pé àwọn wá ilé táwọn ilé kọ̀ máa ṣe náwó díẹ̀ díẹ̀ sí tó máa dìkọ́ gidi ni tẹ́ bá ro gbàrọ̀ lè ẹgbẹ́ ó láàárọ̀ la. mo fẹ́ gbọ́dọ̀ ṣe ń sọ yín torí àlànà fàdákà yìí kí n bá fi lè kó wálé ni kó bá fi dọ̀la kó bá fi máa tó rọ̀lẹ́ ọ̀la yóò ń lérè mi. ẹ máa gbowó rọ̀lẹ́ ẹ gbá àwọn kùtùkùtù ọ̀la owó kan ìlọ́wọ́ ni. má dojú tì mí o ọ̀la. ọ̀ mi lè dojú tì mí. jẹ́kẹ́lẹ́ má lọ máa kọ́ ìjú bẹ́ẹ̀ ìwọ náà má bá mi wálẹ̀ má bá fojú wálẹ̀ ọ̀nà méjì ilé méjì má kọ́ ṣé bí èyí e, e, e, lè yí ẹ bẹ́ẹ̀mi náà kọ̀ rẹ̀ kọ́ ilé yìí mo jogún tí bàbá mi wà ìwọ náà ní tiẹ̀ ẹ tẹ́mi lè mi fẹ́ ta ẹ máa ṣẹ̀wá kọ́ tèmi gangan. ilé àkọ́ ilé tí bàbá wa fún ilé ẹ̀kọ́ tó fún ilé fẹ́ tà báyìí. àrí máa tà wọn lébi ṣe kì í ṣe tèmi kó bá ìwọ náà ta tọ̀dọ̀ rẹ kó ṣẹ̀ṣẹ̀ kọ́ tiẹ̀ ń dàrí ẹ̀. mi ò lè ta property mi ọlọ́run jẹ́ kémi ló tí màá fẹ́ ta. wò kó ṣe ronú ó ì nílò owó kó bá nílò owó wà á ta lórí eré wà á ta dànù. títí rọ̀ lẹ́ máa retí mi má jẹ́ kí n jẹ́ ìpẹ́ lórí fọ́nù. àmàtúndé àwa ni amúlùdùn hundred wájú lè fẹ́ràn àgbẹ̀ta àbí yàrá kan everything lè fẹ́ràn ní eight hundred ẹ dájú o ẹ dájú gidi o tí ó bá kí n ṣe wípé ẹ̀gbọ́n fẹ́ fi owó wẹ́ fi ṣe ìkómọ ni kò tí kò tó fẹ́ ta lé owó lé yẹ̀wò kí tó fi kọ̀ ẹ wo blọ́ọ̀kù ni blọ́ọ̀kù gidi tó fi kọ̀ kéré sí ni. àwọn ẹgbẹ́ ta bá ra àṣìmọ́ àdìmọ́ níṣẹ́. Eh. Ah, ọ̀gá o àmọ́ mi nípa ọ̀fun torí pé ẹ sọ pé ẹ fẹ́ dìmọ́ níṣẹ́ mi ò lè àlẹ́ tájú less than 1.5. point five lọ kò yẹ ká ta léyìn ilé ẹbí ni igbó kò fẹ́ ta torí pé fẹ́ ṣòkò mọ ọmọ wọn ni Àlàní Fọ̀dákàjẹ́ lọ fẹ́ pèlè léere kò gbà rárá kò gbà rárá pípẹ̀ lẹ́bẹ̀ àgbà seven hundred thousand kátó alára màálù kátó ra tẹ̀ tuntun fẹ́ mọ ẹ̀gbọ́n tàbí pé ẹ̀gbọ́n búrókì. ẹ ò kó jẹ́ ilé mọ̀lẹ́bí kó jẹ́ ilé pé ẹ jogún ìyẹn ọ̀kan company ti wa eight hundred la lè ra lé yìí kẹ́ ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká fẹ́ one point two. ẹni bá bímọ kó tọ torí kò mọ lásán la fẹ́ ka gbogbo ilé mọ̀lẹ́bí ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ jọ tó yọ lóhùn ṣé ẹ lè bá fi kọ̀ọ̀kan lé one point two yẹn lé lórí kí n ta fún yín. kò sí nǹkan kan tá a lè fi lè tí ọ̀nà dé. kò burú tójú bá yọjú kóhùn máa yẹ gbà ní ká wá gbowó. tó bá ti dọ̀la ẹ wá sọ fíìsì wa ẹ bá dẹ̀ ti dọ́ fíìsì wa ẹ ní pé one point five lẹ́ra. Ah, ah. àmọ́ n tẹ́ sọ fún mi sí pé one point two ilé ẹ fẹ́ ra mm-hmm. kí lọ́ọ̀rẹ́ orí ẹ̀ ta ló máa wá ni. èmi of course. kò lè ṣeé ṣe màá jáwọ́ fún ọ pé one point two naira lóòótọ́. bóyá kẹ ẹ gbé property ẹ̀ ń lọ sọ́dọ̀ báyà mi dé. adùn tí bẹ̀rẹ̀ ẹ̀ lè fi kọ̀ọ̀kan lẹ́nu ẹ̀yìn kan lẹ́nu gbogbo ẹ̀. Ah, ẹ dájú o ẹ dájú àmọ́ mo ti gbọ́ má bá yẹn sọ bẹ́ẹ̀. ẹ aládùn. ẹ ṣe. aládùn dà. ọ̀rẹ́ mi dáhùn wáyà. owó jẹ ní kíní yóò pòde. jùmọ̀ kẹ́ ó sá kàn ń dán gbogbo ẹ̀ ló ń dùn fún ọ yìí. ayọ̀ ń dọ́kù ni. ọ̀rẹ́ eh! mi àbí bò ni ayọ̀ mi yóò dọ́kù hmm. ṣé o mọ̀ pé kéèyàn ṣayọ lórin ọ̀rọ̀ hmm. bẹ́ẹ̀ ni kéèyàn dayọ̀ lórin kọ́kọ́ ẹ̀ ó mọ ọkọrin kò sí nǹkan ṣe ń tó rọrùn ọ̀rẹ́ mi. Ah, <laughs> ayọ̀ mi yóò dọ́kù ni ọ̀rẹ́ mi. ẹ eh, ẹ eh, àmọ́ ojú mọ̀ pé òde tí à lọ èmi kò lérò pé kí àwa méjèèjì kájọ jíjó kan náà lóde o. sẹ́yìn kọ́kọ́ ẹ bá sórí ijó kan bẹ́ẹ̀ sì ti ń kọ ijó wọn sẹ̀ gbèdè bàbá dojú agbóhùn mm. tá a dé bẹ̀. Mm. ṣé òun ṣe àwọn ọjọ́ fẹ̀gbẹ́ jó ohun tó máa ń. iyùn bò sẹ́yìn mm-hmm. ṣéjó nù. ewu wọ́n ni dance. mọ wo mi mm-hmm. bàbá dojú agbo tán mm. ó sì ra ẹ ó máa sọ rẹ ó fà síwájú bá. wọ́n mm-hmm. wá yọ̀ ọdí rẹ. ee ìyá tó ṣe. Ah, jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ rẹ. wo jùmọ̀kẹ́ wàláì wàláì mo gẹ́tì rẹ wàláì mo gẹ́tì rẹ ìjọ òun lọ pè ní ìjọ òun lọ pè ní twerking twerking ọmọ ń twerking wọn máa ṣèdí wọn wọn twerking ẹ ni. twerking lọ tún pé jọ. èmi mọ sí twerking àbí twerking. twerking lọ pè é ah àwọn ọgẹ wọn pa pa pa. ṣé bàbá twerking owó wa máa wọ bẹ̀. ọmọ ọlọgbẹ wo mo máa ń gbádùn rẹ hmm. dànkọ́ yà dànkọ́ yà bí ẹsẹ̀ fún yìí má bàbá yìí jẹ́ eh, eh, eh. a ní ọmọ hmm. nǹkan. ẹ jọ kẹ má jẹ ọ̀rọ̀ lẹ òun ní kankan tí mo fẹ́ pe àkíyèsí ẹ̀ sí ni. Hmm. ṣé kè sọ̀rọ̀ owó ọ̀rẹ́ mi ṣé kè kò sówó lọ́wọ́ ìyó yìí lówó tí ń yà yín sí lówó tí ń bùyàn dákú bó bá jẹ́ dolówó ni ìjọ mi ni yìí lówó. Jùmọ̀kẹ́ èmi ò yáwó lọ́wọ́ rẹ̀ ẹ àti pé tí mo bá fẹ́ yáwó gan ṣé wọn á máa bẹ̀rù àti yáwó lọ́wọ́ rẹ̀ ẹ kí làwọn wà fúnra ara fún <laughs> kí làwọn wà fúnra ara fún. owó kan bẹ <laughs> ilé iná tó kí ṣe gẹrẹ mọ́ọ̀mì mọ́ọ̀mì mọ́ọ̀mì owó dé mọ́ọ̀mì. ó ti wọ́n máa gédìí òsì ó máa gédìí òsì ó máa gédìí. ọlọ́mọdé parí ah, <laughs> ọlọ́run. Jùmọ̀kẹ́ bí mo ṣe ń sọ lọ èmi kọ́ ni pé kí n dábàá kan fún ọ tí wọn náà ti pọ́n di tí ò ti tẹ̀lé wa lọ èmi kọ̀ rò pé kò sí àpọ́nlé kankan bẹ̀. nínú kínú. bí gbogbo wa ṣe máa ń dà lọ tá a máa gbọ̀ndì tí wọn náà máa gbọ̀ndì tọkọ rẹ bá ń kọrin èmi rò pé kò sí àpọ́nlé kankan bẹ̀ ni wípé èyí táwọn máa fi ń lọ yẹn eh, ìwọ ajókòó sílé bí o fẹ́ rò bá ni o àbí o fẹ́ rò màlà èyí táwọn máa fi lọ tá a máa fi ṣe so tí balẹ̀ rẹ bá kọ́ de ó kọ́ gbẹ ah, oúnjẹ yín rèé mo ti dá kò ṣe pé ìtẹ́ gbogbo wa máa kọ̀ dà lọ tí wọn náà wàá bọ́ síwájú tí wọn máa kọ̀dí wa máa gbọ̀dí wa máa gbọ̀dí kò ní sáyè yẹn ń bẹ̀. ìwà kọ̀ wá ń lé ni wàá ti ṣe gbogbo oúnjẹ tó fẹ́ sè é tí ẹ̀ màlà ní bá kọ̀dé akọ̀dé bó oúnjẹ náà máa jẹun lọ́ni tiẹ̀ ni kò ní dìdí pé ẹ̀ eh, ńgbà tẹ bá dé ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ wá wọ kíṣìnì lọ ó yẹ rẹ̀ sí ń dáná ọlọ́run ròbá ọlọ́run ṣe bẹ́ẹ̀ yín ò ní sí ń bẹ̀ èmi á kọ̀ wá nínú àwọn ọ̀rẹ́ mi màá kọ̀ mú wọn pẹ̀lẹ́ mi ni adẹ́tẹ̀ lálàá ni kò wúlò àdùkẹ́ àbíkí lọ sí ń pè ọ́ ńlá ìfi rẹ̀ o rírọ̀ dáadáa wá wá nù dákun jẹ́ ń bí ọ́ ẹni o fẹ́ mú wá òun tí ó máa jó pẹ̀lú rẹ̀ wájú ọkọ mi dákun sóbì ní àbọ́kùnrin. obìnrin náà ló jẹ ọkùnrin bíi tìbó kí n fẹ́ fọkùnrin sí obìnrin ló jẹ. ẹni ibi ni ó sọ eré ọkọ rẹ nu èrò ọkọ rẹ sì ni ò dáa ó fẹ́ lọ gbóbìn wá kó wá máa gbọ̀ndín ọkọ mi ṣé bó ṣe fẹ́ ṣe rèé o fẹ́ fi ọgbọ́n ọgbọ́n o fẹ́ fi lé wálé kébì o máa tẹ̀bà kí n máa ròmọ̀lá láìsàn ọmọ ọ̀dọ́ ọlọ́kà kí wọ́n wá lọ máa rèdí kó o máa jùdí kó o máa gbọ̀n níwájú ọkọ mi wàláì kò lè ṣeé ṣe bó o bá ń gbọ́ èmi ò lè ṣe kí n mọ ọmọ jọ èmi ò lè ṣe kí n mọ ọmọ jọ oníjọ́ lóbi mi onílù lówó mi o èmi ò lè ṣe kò lè ṣeé ṣe. ẹ dúró náà Ojúmọ̀kẹ́ ìyẹn ò ní pé látijọ́ ọjọ́ yìí látijọ́ ń bára wa tọ̀rẹ́ o ò tiẹ̀ kọ̀ nígbàgbọ́ nù mí rárá kí n ò lè gbọ́ ọkọ rẹ kí n fẹ́ fọkọ rẹ ṣe ẹ ọkọ rẹ lọ́n lọ́n kí n fẹ́ fi ṣe. Ah, dákun sọkọ mi ò dá ni. èmi ò ní ò dá o àmọ́ kí n fẹ́ ọkọ rẹ mi kí n fẹ́ fi ṣe ah, wo ọ̀rẹ́ mi. ọláàfẹ́ tí mo ní sí ọ̀nù. bí èbá ṣe ọlọ́ọ̀rẹ́ tí mo rò mọ́ yín ti fà ọ́ ya parapara béèyàn kan bá lè bá ń dọ́rùn rẹ̀ wò lásà ìkọmọ náà là wọn sì ní rí làwọn lójú rẹ̀ má bàa dán wò má sì má gbà mí àmọ̀ràn ká mọ̀ràn mọ́ in life rẹ̀ o in life rẹ̀ o kò dà nǹkan tó dà á yà tó jẹun ọkà ń bẹ ẹ̀fọ́ òun sì ní irun nú ó jẹ ẹran ọ̀gbẹ́ ni o. ó yí bí mo bá rẹ jí mo jí mo ríre mo bá rẹ mo jí mo ríre mo jí lòwúrọ̀ yìí mo bẹ́lẹ̀ dá sọ̀rọ̀ pé kò mi lànà rere fún mi mo bá rẹ mo jí mo ríre. mo bá rẹ gbé lẹ̀ ń gbèbí ẹlẹ́lẹ́yà abẹ́ nkọrin tẹ́ fi gbogbo ẹ̀yin lẹ́jẹ́ kí mékọ̀pù wọn ń gbà wọn alátẹ tẹ́ kún gbogbo ojú oní plus plus oní times times times torí pé fẹ́ wá rí àṣà lásán bẹ́ẹ̀ bá wọn lọ sóhun kan àfi kẹ́ ẹ lọ ra foundation àbí pancake ni wọ́n pè kẹ́ ẹ sán kí gbogbo ẹ wá sí yálà yàrá tójò bá rọ̀ ó dàbí pé nǹkan ṣe yín ṣé orin lẹ̀ ń gbé wọn àbẹ́ ń ṣe tinú yín. bí dìdìrín àtàwọn tó ń lídìí ègbè náà. àtẹ̀mí náà tẹ já kinní sójú bí bí bí bí bí àbíkú tí ó dà pé ẹ ti yàwọ olùsọ lójú jíjìn bí bí kan gáàjì pọn ìyẹn eléré ẹ bọ́ síbi ẹjẹ gbé bọ́dì sẹ́mi ti sọ fún mi pé tẹ́ bá ti ń kọrin tí wọ́n bá ti gbé orin àkọ́kọ́ káyìn bọ́ta kẹ́ ẹ gbé bọ́dì kẹ́ ẹ gbé sóòlù yín ara yín ti wúwo ó ti wíkì lẹ́ ẹ lè gbé bọ́dì mọ́ ó yẹ gbé sóòlù yín ẹ jẹ́ ká rí. kìnìún tí wọ́n ti ń kọrin tí wọ́n ti gbórin ní àdúgbò èdè ẹ̀yà wòlíì tí ó ti gbórin ni a lè ọkọ ònú bandi tó sojú fẹ́ tó bí ìwé pẹ̀jọ. Ah. mo bẹ̀rẹ̀ jí. mo ní ìwé orí. kan yìí tẹ́yìn jó bí ìgbà tán náà yàn egun tẹ́ni tó wá ń wọ́ tí ń wọ́ tí ń yẹ bọ́ ń jọ ń jó bú wọ̀ jójó wèrè nísìn. mo bá ṣe yín. ọ̀gá mo jó. ẹ ń jó yín ó ti di náà ó yẹ ká lọ pe panápaná wa kó wá pa yín dànù ṣé jó ni jó wèrè tó ń jó yìí eégún ló jáde ni. ó sì kó dáa. gbẹ́rẹ́ gbẹ́gbẹ́ ẹnu sọ̀hún ẹlẹ́nu sọ sọ bí ansàdúrà mọ́ká ọlọ́wọ́ sọ yín lọ sọ yín bọ̀ ọlọ́wọ́ sọ yín lọ sọ yín bọ̀ ọlọ́wọ́ sọ yín lọ sọ yín bọ̀ ṣé ìyàwó sáyú ẹlẹ́nu gbọ́rọ̀ sáà pè ọ sọ̀rọ̀ tiẹ̀ ẹja àríjọ yẹn méjèèjì ẹja àríjọ yẹn. àbòsí lọ́wọ́ ṣe lórí ìjókòó wọn wà tán wà ń bẹ̀ wọ́n. mo mọ̀ wọ́n sọ lónìí wọ́n sófo bí wọ́n ṣe máa ń ṣe nù. mo bá yẹ jí. mo ní mò ń yẹ. mo bá yẹ jí. mo ní mò ń yẹ. mo ní mò ń yẹ. mo ní mò ń yẹ. mo ní mò ń yẹ. ẹ ẹ mọ tó wá ṣẹlẹ̀ báyìí ẹ wà lọ páàkì gbogbo ẹrù yín ẹ sọ fún àwọn ọmọ ní súmẹ́ǹtì wa kí wọ́n kó gbogbo ẹrù wọn tó bá di ìrọ̀lẹ́ ọ̀la alérè o. ọlọ́mọ jẹ́ kí aburú títí ń ṣẹlẹ̀ ọlọ́mọ jẹ́ ó tún ṣẹlẹ̀. ẹ wá fara sí jó o especially ẹ̀yin ọ̀nẹ́gbẹ̀ẹ́ tá a bá ti ju orin báyìí ẹ tètè hàn kẹ́ ẹ gbègbè o ẹ̀yin oníjó náà ẹ mú un bí iṣẹ́ o ẹ mọ̀ Stop now. Stop now. Stop now. Where stop now? o lè sọ fún ọ bẹ́ẹ̀ kò ní lọ ilé lọ sùn o sì ní sùn sílé òfin mọ́ bó ṣe ń lọ ló mọ̀ bọ̀ ló mọ̀ lọ ló mọ̀ bọ̀ bí lẹ̀kẹ̀dí ó lọ sí ẹlẹ́nu sọ̀rọ̀ báyìí bí ẹnu bí ẹnu ọ̀sọ̀rọ̀ òjò sọ́pnọ́gùn yàrá àlùlà sọ́pnọ́gùn sọ́pnọ́gùn ọyá ẹ gbéra ẹ lọ páàkì ẹrù yín. àmọ́ àwọn oníkẹ́ wàá bá bí o gbogbo òde tá a bá ti ń lọ báyìí àwọn ọkùnrin náà máa ń bá ká ló máa ń tẹ̀lé kiri. nígbà tí ẹ kojú òṣùwọ̀n tó bá gbé incapable ni kí wọ́n tó lé ọkùnrin ta sí kò yẹ kéèyàn ti mọ mú wọn kẹ́ mọ́ fọwọ́ lẹ́yìn bẹ́ẹ̀ kẹ́ mọ́ nà wọ́n jà bẹ́ẹ̀ ẹ ọmọ ẹyẹ kú ni wọn ẹ ẹsán òun náà bẹ́ẹ̀ ṣe wọn tábà kọ́ wọn gbọ́dọ̀ náà wọ́n gbọ́dọ̀ lọ ẹ ẹ ẹ lọ rẹ ẹ lọ rẹ ẹ gbára ẹ lọ rẹ ẹ lọ rẹ lọ́mọ ṣe. wà á pàmílẹ̀ ní àwọn onígbà onígbà ẹ̀wẹ̀ pílẹ̀ wá ìwọ ọmọkùnrin kankan tí mo bí ọmọkùnrin kan ṣoṣo tí mo bí láyé lọ́rùn ìwọ àtàwọn ẹbí ẹ ẹ fẹ́ fi ojú bẹ́ẹ̀ fẹ́ fi rọmọ ẹ fẹ́ fi rọmọ ọkùnrin mi ò ní gbà ọmọ ojú jẹ́ pa mi lọ́mọ ara mi ò ní gbà ara mi kú ẹ pa mi ọ́ àti ẹ̀mí mi lẹ̀ ẹ̀mí mi lẹ̀ àìwọ̀ ọ̀pá mi lẹ́ni tí wọ́n tọrọ ẹbí ọba wa ń wọ́n mọ́ mi ẹ pa mí lẹ́nu ẹ ah, ìwọ mo ní gbà mo ní gbà ẹ ká wọlé ẹ má bínú ẹ ara ti fẹ́ gbà mí ẹ má bínú. ọlọ́run àpọ́n ẹ lè kọ́ wó tèmi jọ̀tún ọlọ́run kọ́kọ́ máa wọlé ariwo tó ń pa yóò dáa gbogbo ará àdúgbò ló gbọ́ gbogbo ariwo tó ń pa yìí jọ̀tún ọlọ́run má ọlọ́run lè pariwo lé ẹ lórí tó ti yẹ jọ tó lọ má bínú. ọmọ kan ṣoṣo tí wọ́n fi ẹnẹ pa ah, torí wọ́n ti mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n ti mọ̀lẹ́bí ẹ̀ gbà ẹ̀ gbà. àwọn olóde lẹ́yìn o ojú àná tí mo sọ fún ẹ fojú ọmọ kékeré wò mí dákẹ́ ẹnu ẹ dákẹ́ ẹnu ẹ ṣó dákẹ́ ń bímọ kí n má ṣe ìkómọ ọmọ mi ó yá òun lẹ ti ṣe kómọ yìí ìyàwó ló ń pa yín lórí ilé tẹpẹ ẹyọ kan tí bàbá wa fún yín òun lẹ ti gbé táyì ọmọ ló ti padà yìí Alani Fàdákà ti gba owó ó ti fi tó àwọn mọ̀lẹ́bí ẹ jọ ṣé pé bí ẹni pàdánù ọ̀nà méjì nìyẹn. ṣé èrè wọn ò sọ lígboro ẹni ṣó yí ẹ ṣá ṣó mọ̀ pé ṣó ń lálé mi iṣẹ́ òun fọ̀rọ̀ burúkú bọ́ mi. irọ́ ẹ pé mò ń bẹ̀rẹ̀ láti fi báyọ̀ sọ láti fi respect sí i. Mm, kódà balẹ̀ ń jalè rẹ̀ àkọ́dá. ẹ kẹ́ni mo nọ̀rọ̀ sọ lẹ́lẹ̀ máa bínú àmọ́ mò ń bẹ̀rẹ̀ ni mo ń bẹ̀ láti jẹ́ kó lè yé yín dáadáa kálẹ̀ gbẹ̀mí mi mọ̀kọ́ tí mo lè ṣe báyìí ṣe ẹran tí ó ẹran pẹ́ ìkọlẹ̀ níbí. mo mọ̀ pé èṣèlé ẹbí wa iṣẹ́ mo rẹ́ǹtì rẹ̀. báà lè ṣe máa san ibi tẹ gbójúlé ẹ fi ń gbowó ẹ fi sanwó ilé òun lẹ ti ta yẹn o báà lè fẹ́ máa san ìyàwó ló ti ń sunkún yìí ojoojúmọ́ ló fi máa bá yín fọ wàhálà tó bá sì wà tóbi bá bá ní fọ wàhálà tó bá wà ó sì mọ̀ wọ̀n bá nísìnyí kò sówó wàhálà ti wà báà lè fẹ́ ṣe. sórí kó bá sọ pé o ò ní ọpọlọ o ò ní common sense máa mm. ṣàlàyé fún yín ṣó mọ̀ pé kápẹ́ kí mo yẹ ṣe kò mọ ẹ̀ tán iṣẹ́ mo rọkọ̀ ṣó ò ní bá mi gùn bàbá gùn kápẹ́ ṣe mo kọ́lé ṣó ò ní bá mi gbé lóra bàbá yín gbé bẹ́ẹ̀ nígbò dẹ̀ jẹ́ pé níbi mo ṣe kò mọ tán ìṣòro rẹ̀ dé ṣó ò ní bá mi pinnu ìṣòro láíláí come again láíláí ìṣòro ni mo eight July láyé mi wojú mi kàn sọ pé rárá mi rárá ah. mi láìkì ìṣòro kí ìṣòro máa lọ báyìí kí máa lọ báyìí máa yà fún padà níṣẹ́ tí sọ́yẹ́ ti dé o ti di tọ̀dọ̀ yín màmá bá yín gbàdúrà fún ọlọ́run pé kí ọlọ́run kó yètè bá yín dá ìkòlò yín padà nítorí pé tó bá dẹ padà sọ́dọ̀ mi mi lè fi jíṣẹ́ o. sórí ẹ pé ṣaṣọ mọ tó sọ. tó bá dẹ padà sọ́dọ̀ mi lè fi jíṣẹ́ o èyí tí mo yẹ sọ fún ìyàwó yẹn pé kó wọlé lọ mo tán ni o mi ì wọlé o. iṣẹ́ ìwọ̀n kò ń la fún lówó kó bá máa kó mi. níbo mi ì lè yọjú sí wọn kí n bá lọ sí lọ́dọ̀ ẹ̀. o ò ní fún lówó. rárá ṣé mi mo ní ká ṣèkómọ ọlọ́yàn rẹ̀ ọ̀hún ẹ̀ta ilé ẹ̀ lọ fi ń ṣèkómọ ọ̀yàn máa ta ilé láti fi ṣèkọ́ gidi ni bọ̀dá mi ire o. ọ̀làwà kò lọ gbọ́ gbọ́ kò ní kó o kí bá wá solution sọ̀rọ̀ ayé mi kí bá wọlé ẹsẹ̀ máa la báyàwó mà kó wọlé pa lọ́mọ o. o pa bí àìjẹ yìí àdé ọmọ yìí kò ṣe ọmọ dáadáa o. Ah! báyìí sí mo fẹ́ ayé mi sí báyìí kí n bá yé mi náà ìrọ̀ wa kí n bá gbé kí n wọlé kọ́mọbìnrin mi apisis mi o n tó wá fọ̀rọ̀ burúkú wọlé ẹsẹ̀ ìgbàláyé o ìgbà ló ń gbogbo. ẹ jọ sẹ́rí ẹ̀yin lẹ́mọ̀ ní káwọn káwọn kọ́ wá bá wọn ní káwọn ní olè wọn mọ̀ kọ́ ló ti kó wá bá wọn. dábò dábò ẹ̀sìn tó kọ́ ìtẹ́ yìí. Jésì láì ẹ dàkọ mọ́níjà kí ni ń sin orí ẹ̀ ná kí ni ń sin orí rẹ sọ fún mi ẹ ṣe ti ṣe tán. ẹ a ti ṣe tán a ti rẹ ni. kò sẹ́ni kankan tá à ń dóde mọ́. tí n bá fi lè bọ́lẹ̀ ìfẹ́ gbọ́ pé ẹnìkan ọlọ́ra kankan ẹnìkan ló ń dá dúró à ń lọ́nu o. olúwa ni a ti ṣe tán. aláàjì. ire o. ọmọlọ́dẹ. ọmọlọ́dẹ. ọmọlọ́dẹ. Oh! kọ́kọ́rọ́ ilé orin. lónìí. Àkí bàbá ọlọ́mọ ẹni. Ọmọ tẹ́ bí ò níyàn kú. Ajá ò ní gbé yín lọ́mọ lọ o. yín lọ́mọ gbé lọ o. bàbá ẹ sáré ẹ jọ ẹ fàlù. wọ́n ti fẹ́ náwó. kí ló ṣẹlẹ̀. tániwọ́ tániwọ́ ẹ àwa ni elégbé ara àwọn bandi. ẹ bad boys. bad boys ni. Àlàní Fàdákà tí mo pè lélẹ́rẹ́ dà ẹ àwọn ọ̀gá ń bọ̀ sẹ́rí eléyìí táwa ń ṣe yìí àwa kàn fi ń dá àwọn èèyàn lára yá kó tó di pé ẹ̀kan kó gangan aláàjì gangan dé ni. ẹ fi ń dá àwọn èèyàn lára yá wọ́n ti ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn àmẹ́lẹ̀ tẹ́ ṣe yìí òun lẹ máa fi ṣe àṣemọ́ wọ́n á fẹ́ fún yín ní ìṣẹ́jú díẹ̀ kí ni mo sọ ìṣẹ́jú díẹ̀ báyìí ni tí àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jankan tí mo pè sí ìbàdàn bá fi lọ kọ́bọ̀ ẹ̀ ní rí màá wá rí dájú wípé mo dáná sun gbogbo oníṣẹ́ ah, àtẹ̀fúnra yín àbí irú pàlàpàlà wọlé and father tá a bá ti gbowó ẹ̀yin ló máa rán wa. sẹ́rí eh, eh, nǹkan kan tó ṣẹlẹ̀ ni pé àwa tá a jẹ́ representative fún wọn yìí náà hmm. ọlọ́run fún ìran wa káwọn èèyàn kan máa fi ṣe fàájì hmm. ẹ wò ẹ tún jẹ́ múrin yẹn ẹ ti gba náà ti ẹ. sẹ́rí ntẹ́ mọ̀ ẹ kì í sáré ṣàlàyé fún yín sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo yìí photocopy ọ̀gá ni ó akọni ju bẹ́ẹ̀ ṣe rò lọ tẹ́ẹ̀ bá lè ní sùúrù ẹ kàn ní sùúrù ẹ wò tó máa bọ wo bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo fún ní ìṣẹ́jú díẹ̀ ìṣẹ́jú mélòó mo pé díẹ̀ báyìí ni tí àlà ní fàdákà tí mo pè lélẹ́rẹ́ tí ò bá wá ẹ wo ẹ ní falare lọ. ẹ wo mo lè máa ṣeré lọ fún yín káwọn ọ̀gá tó dé àti gba náà o àti elevate orí mi kò lè elevate ẹ wo ẹ wa. wọ́n lè sọrin sẹ́ńdá tó tọ́ o. ti ẹrú ni pé ibi àyìn bàbá ọlọ́mọ àti ọlọ́mọ làwọn fẹ́ kọrin fún hmm. nígbà tó bá di pé túfúlù gángan fẹ́ jó ọ̀gọ́ ti dé. Hmm. Ah, ṣe mọ́níjà àwọn ṣe mọ́níjà ee mọ́níjà náà àwọn náà wọ́n wọ́n wọ́n lẹ́yìn kó fa sìgá kò ní làákàyè kankan. ẹ lọ ẹ lọ wọn ò gbé nẹtíwọ́ọ̀kì. ẹ kí wọ́n ṣe nẹtíwọ́ọ̀kì ló ní nígbàgbọ́ àtàyè náà bí jẹ́. mátẹ̀lẹ̀ wèrè mátẹ̀lẹ̀ wèrè. hello. bàtàlẹ̀ kẹjà rẹ̀ àbẹ̀ mọ nọ́mbà ò ló ń ṣe lu ẹlò ẹlò òtúkọ̀ làṣọ pọ̀ lọ́wọ́. nẹtíwọ́ọ̀kì kì í bá mi sọ̀rọ̀. òbí tí n fẹ́ sọ́n sí ni pé àfi ká mọ tá a máa ṣe tá a máa fi múnà pípù ìdùn tó ṣe wà wá mú níbi tó níwà gangan. ọ̀gá wa o ọ̀gá o wa o kí ni wọ́n ti ẹ̀dùn fi aṣeré ìyẹn ló kàn mí o. sọ gbádùn. bóyá kọ lọ fún jíjẹ. sọ gbádùn sá. kí ló dé. ah tí o bá gbádùn sẹ́mi náà pèlè lére àwọn èèyàn làwọn ò dáná sun irinṣẹ́ nígbà tó bá sun irinṣẹ́ ọ̀nà ìdá tí wọ́n ní sun ẹ mọ̀ bóyá ọ̀rẹ́ sì tí wọ́n fẹ́ ṣe fáwọn èèyàn níbi ìkómọ bóyá wọn tí ì tí wọ́n lò ó dìgbà tó bá la spika ṣé ká wá la èmi ṣé mo jẹ́ pọ̀tàǹkì ni ṣé èmi mo ní kámọ̀ kámọ̀ gbogbo ọjọ́ nígbà kẹlẹ́ wọ́n rẹ̀ ojú sí ń kí n lọ fún barista ògbóni lẹ o bàbá kò sí lọ́wọ́ mi kò sí lọ́wọ́ mi barista ti mú kọ́kọ́ lọ àbí tá a bá dé fújì sèmbà níbo ni kéèmọ bá ẹwọ ẹjẹ jalẹ ẹjẹ àlejá wọn pè wá lólè hmm, nígbà tí ìsìnkú ẹ lè lálẹkùn hmm. ẹ jẹ́ kí mi sáré wá àwọn ọ̀gá lọ hmm. ẹ ìwọ ọmọ siri asa orin yẹn. ọgbẹ́ kele ká wá àwọn ọ̀gá lọ kò ṣe pé kẹ wá àwọn ọ̀gá lọ ká wá àwọn ọ̀gá lọ. ìpìlẹ̀ náà kì ni àpò gàrí máa kọ́ ní ẹ̀rọ abóyún ẹ̀rọ abóyún rẹ́kọ̀dù kí n tó wo ká bad boss bad boss. ọlọpàá ni bá yìí yẹ. ọlọpàá lẹ́yìn rẹ. ayé ni rúmọ lẹ jẹ kú. ó sọ rírì. ẹ máa gbádùn kù ni wàá gbà lẹ́nu. àwọn àti rí nǹkan kan. àwọn rí o. àwa kọjá olórin tí ń wá àwòkọ orin sọ̀rọ̀ mi yọ tí n bá lanu báyìí àwọn orin tí n kọ rí tẹ́nìkan kan ò gbọ́ rí ní máa jáde lẹ́nu mi. bàbá olórí wo ló ti ẹ̀ báyìí kò sí olórí tó báyìí kò sí wọn bí wọn rí bàbá o. oní tí ń gbénu ọkàn mi. bàbá o. tẹ́nìkan kan ò tí ì mọ̀ sí rárá tí máa gbàjọ lọ́tún gbàjọ lọ́sìn tí máa dà sínú ìdúró láwùí tírélà kan ò lè kó. bàbá eluwe kò tiẹ̀ lè kó eluwe ò lè kó agodo lójókòó yìí bàbá agodo. àti nígbà míì orin máa dún bí ẹyẹ nínú mi ni. bàbá o. Hmm, tí ó máa dún sí o sí o ó dàbí ẹyẹ tí ń kọrin nínú mi tó ń wò yìí kì í ṣẹgbẹ́ mẹ́ńlá bàbá ah. wọn á gbà lé ọlọ́mọ yẹn léde. gbogbo àwọn olóbùrò ni o. àwọn àwòkó àwòkó ni o. <laughs> ọmọ ìyá ọjà. mọ́nìjà mọ́nìjà wọn á gbà lé ọlọ́mọ léde. mọ́nìjà bàbá mo wà pẹ̀lú. mo ń fura sí ọ o ah, sìgá kékeré tó ń fa yìí sígè ṣe pé bóyá o ti fa ńlá kò ń lé. Ah, bàbá mi ò gbọ́dọ̀ ṣe yẹ ẹ bá wọnú wà mí lọ sí máa mọ mi ò lè ṣe yẹ láyé láyé. wọ́n níjà mo mọ ọmú gbójẹ mọ́ lọ. kò sí ní tó jọ bẹ́ẹ̀ mo mọ ọmú gbójẹ mọ́ lọ. kò sí ní tó jọ bẹ́ẹ̀ bàbá. má wà á dojú aago kó o lọ dagboru o. aláìláì irú ìṣẹ̀lẹ̀ rí bàbá hmm. bàbá o. àwọn ní kò mọ yẹ mo fẹ́ kí àwọn àwòkọ yẹ kó gbórí wá. mo wọ̀ rí i ṣeré lónìí débi pé ọmọ gan fẹ́ dìde jo ọmọ tí wọn kó lọ́bẹ̀ <laughs> lè ah, orí òun wú orí ẹ̀ ń ṣe ẹ mọ̀ ń palò mo fẹ́ jó. ara yẹ́ ẹ̀gbọ́n máa bù máa ṣọ. <laughs> ẹ ṣe kó fún ìgbà ràn o. kí ni màá ṣe lé ìgbọ̀nà kí ni màá ṣe ẹ náà. irú kíkí wo ló mọ kí mi o jọ́n torí ọlọ́ọ̀ mi ẹ ṣe kọ́sítọ́mù lásán o nínú bí o ó yẹ kó o ti mọ àpọ́nlé lára ń fẹ́ o pọ́n mi lé lẹ́gbọ̀n yẹ sí o tó bá pọ́n mi lé èmi náà yẹ ọ sí o àbọ̀ ló ṣe máa lo fún odidi alájí olórin eh. ọmọ lo ẹkúbù ìgbárùn ìgbárùn bọ́dọ̀ tí ń gbá lọ́rùn. ǹjọ́ kú ọjà rẹ̀ à fàdákàrí àlàní fàdákàrí ló ń bá sọ ọ̀bẹ ọ̀gá ṣe ló ń bá sọ kí ni iṣẹ́ gan oyè fún ẹran ni níkùtọ̀ ràn èèyàn tó bá tẹ̀ fún náwó náwó náwó ṣe pápẹ́ tí yẹn kú ẹ́ ṣùpọ̀ tí ó ti ná fún ìwọ náà ìgbárùn ni owó náà tó ná fún ẹran pọ̀ ó pọ̀ fún ẹ ṣùpọ̀ ó pọ̀ ó ti náwó náà ni. bàbá ó bá dà ipò yìnyín ni ó yìn wá. ìgbárù mi olójó fẹ́ rú mi lójú eh. wọ́n bá ru wa nígbàrún ṣé lójú agbo ni ọ̀jẹ̀ ni àbí inú ilé kan ilé náà bá ti gbárù wa nígbàrún ilé náà lànà. a gbọ́dọ̀ lànà ọ̀sán àmà àmà gbárù kàtàkì àmà ṣubú lọ báyìí wọ́n máa ṣubú lé ra wọn lọ báyìí ni àtọ́ bá fẹ́ kú. bóun ni pẹpẹ súpù ó ti rẹ̀ dé náà mo ní kí n béèrè fún ẹ náà pé ṣé kí n gbé wá fún yàn. o tún béèrè ni máa gbé bọ kámúkámú kórè ó lè lọ. bàbá ẹ omi ẹ yẹ ká tiẹ̀ ṣe lọ kọrin ni ẹ ká ìfìdí pẹ́ sómi ẹ ká ìgbìn yẹn ti nọ bá bá. mọ́níjà ọmọ pé tí má fẹ́ lọ kọrin ọmọ pé mo fẹ́ kí n mú nǹkan ìmọ̀ fẹ́ jẹ nǹkan nǹkan aláta kí ohun mi ó lè sí kóhun sí ah, kórè ó oh. jáde kọrin kọrin ọjáde kí lu ọ tẹ̀lé wo ti ma bẹ̀rẹ̀ orin orin mo fẹ́ kọrin gan lónìí àbọ̀mọ̀ tí bá dàlúbọ̀ lẹ̀ báyìí ọmọ gan jẹ́ ń kó yọ̀bẹ̀ lè bọ́ta kó fẹ́ fẹsẹ̀ rajọ. àdìdè jù àdìdè kan bù màjọ àyẹ̀wò gan tó wá bù màjọ àyẹ̀wò tó ṣẹlẹ̀ mm. tó ṣẹlẹ̀ rí mm. ṣẹlẹ̀ yẹ kó lọ ṣe pẹ́ súpù yẹn èmi á gbé wá báyìí lójú àgbo ẹ kàn tẹ̀sí kọ́kọ́ kọrin bíyà bí bí orin wọn nà wà pẹ̀lú wọn lọ mọ́níjà ẹ kàn tẹ̀sí rí wà pàdé bẹ́ẹ̀. mọ́níjà mọ́dàgbòru o mọ́dàgbòru o tí n sí ohun mi máa pa orin ti o yìí ni ẹ̀pà lè re ni máa pàdù o. àbẹ máa ṣe bẹ́ẹ̀ lọ máa jó wá fún yín. ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. no problem. ká ṣe bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ṣe bá bọ̀ ẹ́ manager kó dá bẹ́ẹ̀ kó dárò fún ẹran mi ò gbárù ah, fún ẹran fún ẹran. ẹ jẹ́ ká lọ bá padà máa ń yẹ sókè yọmọ ẹ̀ máa retí wa. ká máa lọ báyìí. Hmm. ẹ jẹ́ lọ gbàgbàdà ẹ jẹ́ máa bàbá o. ìrún máa gbàdà mi wà. wà nù wà nù. ẹ jẹ́ lọ bàbá o filẹ̀ fàdákà fàdákà fàdákà ó kọ̀ oríire oríire. mo ní ọlọ́run mi bàbá òṣèré. òṣèkànbó. àní ọlọ́run mi. bá òré àná. àgbà ńlá lálá. orí ti bínú nìyẹn. mo ní bẹ́ẹ̀ rúbá dúpẹ́ òré àná. àwòrè ńlá ọlọ́run mi ò fẹ́ hun méjì ìtò kọjá ọ̀pẹ. dájọ́ dájú gan o pẹ̀lú gbogbo eré tí mo ṣe lónìí mo ṣeré láàárọ̀ mo ṣeré lọ́sàn mo bẹ́ mo bẹ́ fi alẹ́ kí n fi sùn o tún ní kí wọ́n máa bọ́ ṣeré gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ o àsìkò oúnjẹ wà àsìkò oorun wà àsìkò ìrònú wà àsìkò táwa yá àsìkò kí n sùn ni o ẹ bẹ́ẹ̀ bá ṣeré láàárọ̀ tẹ̀ ṣeré lọ́sàn-án sẹ́mi náà jó fún yín ni mímí bẹ́ẹ̀ tí ń kọrin lèmi náà ń jó. ẹ sọ wa bẹ́ẹ̀ fi o bẹ́ẹ̀ fi orin o bẹ́ẹ̀ fi wé yìí o bẹ́ẹ̀ fi wé jò ní àbí kò ṣe inú ni àti inú ni orin ti máa ń wá yóò kó yàn ní fún sókè báyìí ni kó tó lo ohun òkè yóò kó ní fún sókè báyìí kó tó ro ohun òkè lónìí ọmọ rẹ mi ò tó bá dalẹ̀ ọmọ rẹ mi gidi ni o. ẹ̀rẹ̀ síbẹ̀síbẹ̀ balẹ̀ mi kò yẹ kíkan dì kan lọ́wọ́. Ah. ẹ ọmọ tí ó ṣẹlẹ̀ mm. èmi náà mọ̀ kọ́kọ́ yẹ kíkan dì kan lọ́wọ́ tó bá di ní bẹ́ẹ̀ tó sùn ìbá parí o. lẹ́. ó mà ti lé lóṣù kan tẹ̀sí sí lásán wò ẹ tí wàá fẹ́ fosùn kó sọ̀hún à ah, balẹ̀ mi lálẹ́ láyànjú rẹ o àyànjú rẹ lálẹ́ ẹ tẹ́ wàá sùn ni. ọfẹ ah. mọ wọmi mọra tipatipa. ẹ mọ pé bí ìbálẹ̀ sí mi ni kí n fọ́ kí ni. lọ fi omi yọ̀ fọ kí ni jàre. kí n fomi yọ̀ fọ kí n la. Mm. báyẹ̀ mi kí n lọ fomi yọ̀ fọ. Ah, ó dáa lọ fomi ata sí ìgbà náà tó wáyé pé kò yọ̀ fọ. àyẹ̀mí fàdákà màtúndé àwa ni amúlùdùn aláni fàdákà o àwa ni amúlùdùn àwa alámúlòdè dùn aláni fàdákà màtúndé aláni fàdákà màtúndé. máa bẹ̀rẹ̀ o bá mi bá ìyàwó mi sọ̀rọ̀ bá mi bá sọ níbo ti máa gbọ́ ọjọ́ ti ń lọ lórí mi èmi náà ti dàgbà wọ́n ti ń retí ọmọ nílé mi bàbá tó ń ya mi wọ́n ti ń retí ọmọ ọ̀hún ìbúrò mi dandan wọn pátá rẹ̀ ti ṣe ìyàwó bá mi bá sọ̀rọ̀ àsìkò ti tó o kó jẹ́ ká fẹ́ ra wa ká múra wa wọlé ó wá dúró lórí pé àfi kó jí àlàní padà kárẹ̀ máa kọrin lọ́jọ́ gbéyàwó bí tó ti bá kí n rówó pẹ̀lú mi. kí ni. ọjọ́ ló mà ti lọ lórí ẹbí kẹ̀kẹ́ manowọ̀ ẹ̀ tó sì ń sọ pé èèyàn kan ló máa kọrin lọ́jọ́ wedding ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. ṣé o mọ̀ pé tẹ́lẹ̀ mo ti máa ń sọ fún ọ hmm. wípé mi ò lè fẹ́ ọkùnrin tí ò bá ti ní owó lọ́wọ́ hmm. ó ṣáàrí mi. Hmm. mo lè ti sọ fún pé níjọ́ wedding wa o ọjọ́ ìgbéyàwó wa pé Àlàní Fàdákà ni mo fẹ́ kó wá kọrin fún wa ṣé wàhálà wa ń bibẹ̀ ni kí ló fẹ́ ká ṣe sí báyìí ọ̀rọ̀ ló ṣáà tó ti sọ yẹn. Ah, báyìí sí mo náà ṣe ń sọ̀rọ̀ báyìí kí mo pẹ̀ fún bí kò bá ń bá sọ̀rọ̀ ni lẹ́yìn ìlú yìí eléré pọ̀ rẹpẹtẹ ọ̀n ilé wa ṣeré lọ́jọ́ ìgbéyàwó wa pọ̀ mo lábúrò kọ̀yìn kọ̀yìn mo rí kọ́. ṣé o mọ nǹkan tá a fẹ́ ṣe báyìí èmi mo mọ ìyàwó Alani Fàdákà ṣé wàá mọ nǹkan tá a máa ṣe báyìí tó bá ti ní ìdajì owó èmi máa bá ẹ bá sọ̀rọ̀ kó wá kọrin lọ́jọ́ wedding ìyẹn tún kọ́. ìdajì kí n bá ti ní ìdajì owó ó ti pọ̀ jù kó pọ̀ náà kí n ṣe pọ̀ pọ̀ náà ń wà bẹ́ẹ̀ rẹ pé ó dà pé ìyá táfíríkà jẹ́ mi lé ẹgbẹ̀rún mẹ́rin ah, kí n bá lọ kí n bá lọ sọ́tún kí n bá lọ sọ́sì má yìí rè bá ẹgbẹ̀rún mọ́kànlá sí mọ́kànlá. owó wo ní sùúrù ṣé o faramọ́ àbó faramọ́. kí n faramọ́ dajì owó yẹn. ṣé o faramọ́. mo faramọ́. tójú bá yẹjú. kójú bá yẹjú kóhùn má yẹ. kóhùn má yẹ àti sílẹ̀ bẹ́ẹ̀ jákàjọra fi sílẹ̀ bẹ́ẹ̀. tó bá jẹ́ òun ò fẹ́ wúri yẹn kó bá jẹ́ bó fẹ́ bó bá jẹ́ mọ ìjà parí sí rẹ̀ kò sí wàhálà kó bá jí ìlàjì máa la wá ìlàjì hmm. bá ń bèbí lọ́rẹ̀ ṣé kí n bá ti wá ìlàjì owó yìí jáde kẹ́là ní bá ti wá kọ́ ni lọ́jọ́ ọ̀gbéyàwó wa ó máa fẹ́ mi ó máa fẹ́ mi kẹ́là ní bá ti wá kọ́ ni ṣé ó ti tán. ó ti tán. ó yá ṣáà mi jẹ. ọ̀rẹ́ mi. kí ni mo lè ṣe fún ẹ. ọmọ yín ò ní kú. ọmọ mi ò tiẹ̀ lè eh? kú gbogbo àdáwọlé yín báyìí yóò mọ yọrí sí rere lágbára ọlọ́run ẹ dákun ẹ ṣàánú kí ló dé kí ló fẹ́ kí n ṣe mo gbọ́pọ́n náà fẹ́ sè mọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ bá mi gbéṣẹ́ fọkọ mi ni. iṣẹ́ rú wo. iṣẹ́ orin kíkọ ni orin lọkọ mi ń kọ ẹni tẹ́ ẹ sì mọ̀ ní gbajúgbajà olórin. nínú ìlú yìí. bẹ́ẹ̀ ni ẹni tẹ́ ẹ mọ̀ dáadáa. táwa ni ọkọ ẹ̀ hùn. ń bá lè rìn aláròsọ ni aláròsọ bàbá bílí ẹ̀kùn olójú orógbó òun lọkọ mi yìí ó sì mọ̀ ń kọrin dáadáa bó bá kọrin bó bá ilé kọrin. ó tó hmm. ah, ah. bàbá bílí kọ́ àbí bàbá kí ló ti pè é. bàbá bílí. òpònú ní ọ o ò mà ní làákàyè o ó máa fọ́fun máa gbé mu kí ló dé tí ẹ̀yin tẹ́ ẹ̀ kí ń ronú tẹ́ ẹ̀ kí ń ro làákàyè tẹ́kọ̀ọ́ máa máa bọ̀ jọ̀n jọ̀n jọ̀n jọ̀n ṣé ìṣẹ́ òun ló wá mú ẹ tóun ni o wá ń bọ̀ wá bá èmi mo fẹ́ ṣe ìkómọ kémi wá pe ọkọ rẹ apààyàn kó wá débi gbá Eh, ṣàlá ló ń jẹ́ yìí o kí n kú tàbí kọ́ mọ́ kú tàbí kí aya kú ọkọ rẹ aládùbáríkà ọkọ rẹ tó jẹ́ pé tó bá ṣe a à lásán èèyàn mẹ́jọ ni tó bá ṣe o o o o di méjìlá ọkọ rẹ tó jẹ́ apààyàn ni kẹ́mi wá pé léra apààyàn ẹ gbogbo àwọn èèyàn pàtàkì pàtàkì tó ń bọ̀ tí mò ń rí tí mò ń rí jẹ lábẹ́ wọn kẹ́ wá bá mi pa wọ́n kí wá dìdà mọ́ ìdàbí ìka apààyàn rẹ o ah, ìkàbáníyàn kò lè báwo olórí burúkú akíntani dání òkùnú àbò rí wèrè. ó ní òun ìyàwó àròsọ olórin ó ní ká gbéṣẹ́ fóun kóun wá kọrin fún ajé ọkọ mọ. aláwòsàn tó kọrin nù lè. tó kọ̀kọ́ kúkọ tẹnu ó kọrin ṣọlọ ìburúkú nìyí ni ṣáyẹ yín fẹ́ bàjẹ́ ni ọmọ kan ṣoṣo tí mo bí ṣé ẹ̀mẹ́ iye ọdún tí mo fi wọ́ ọmọ nínú ilé tí mo rí mo wá tún jẹjà bí ẹyọ kan ẹ̀yin ní ẹ̀yin kọ kọkọ ẹ fẹ́ wá kọrin bẹ ẹ fẹ́ pa mí lọ́mọ àbẹ fẹ́ pa mí lọ́kọ ayé yín máa bàjẹ́ ni mo mọ iye àṣejẹ tó bá ròyìn fẹ́ kí má ròyìn fẹ́ bẹ́ẹ̀ kó má gbọ́ mo mọ iye àṣejẹ tí mo jẹ nínú ìlú yìí o mo mọ iye àgbo nídìí tí mo mu nínú ìlú yìí mo mọ àbíròrò ìburúkú wọlé lẹ́yìn ẹ bá fẹ́ wá kọrin níbi tí èmi ti bímọ ayé yìí máa bàjẹ́ ní yẹ máa lọ. ó yẹ máa lọ jẹ́ alákìísà ó ríra àwọn òkú ọ̀fọ̀fún apànìyàn apààyàn ayákìlá ọmọ mi apààyàn rẹ o. dáná mọ̀ nínú mi pé àlàní fọ́dà ká nìkan ló kọ́ akọni tèmi má kọ́ tànà olórí burúkú olókòwò ẹlẹ́dẹ̀kọ́ olókòwò olóṣù. àlàní fàdákà fújì mínísítà àlàní fàdákà fújì mínísítà. ẹ wo omi tuntun ti rú o ẹja tuntun ti wọnú rẹ o hmm. ń bọ̀ ń bọ̀ àwọn là o àwọn là o lédè kúkúrú kò ṣeré ní Moscow kí ni mo pè é. kò ṣeré ní Moscow iṣẹ́ ni ó ń ṣe ń o. iṣẹ́ ni ó ń ṣe ń bẹ̀ o. ẹni tó bá tó bá sọ̀rọ̀ mi lẹ́yìn mi ìfàlókò o bí èèyàn bá sọ̀rọ̀ mi lójú mi yóò tẹ̀ yọ́fà tẹ́tẹ́ dì ní. èmi ni mo sọ bẹ́ẹ̀ kí ló dé tí gbogbo wọn fọkàn sí ní tàǹsẹ̀ se kàkàn sí ẹrẹ àdá táwọn ṣe yọ̀bọ̀ kẹyọ̀bọ̀ kẹyọ̀bọ̀ kẹbẹ káàkiri àwọn sì lórí eré nílùú yìí ọlọ́run ló gbé àsíbẹ̀ kìí ṣe èèyàn báwọn bá sì ti pa wá kò sẹ́ni tó lè pa wá. káwọ alájì. sọ́dọ̀ mi yé yín tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ jẹ́ àfọkàn sí tá a bá ń ṣe o ẹ jẹ́ àfọkàn sí tá a bá ń ṣe torí pé tẹ́mi bá ṣe ń da tẹ́ ẹ bá gbé kò sí bákọ̀ọ̀fù kankan nu o. Mm, torí àwọn kankan wà tó ẹgbẹ́ tẹ́mi bá gbàgbé tẹ́mi bá ti jù tẹ́mi bá ti hàn ẹ wàá mi létí lóòótọ́ irú wa ti kọjá ẹni tí ó gbàgbé nǹkan ẹ gbàgbé o àti hmm. iṣẹ́ kọjá kásọpá bẹ́ẹ̀ gbàgbé nǹkan ah, ah gbàgbé kẹ̀ ke tí màá fọ́ rárí màá mú orí ọwọ́ ẹ̀ gbogbo tí mo bá bẹ́ẹ̀ ó wà ní. Hmm. àwọn sí orí ilẹ̀. ti kọjá a kọjá tí ẹni tí ó máa sọ pé àgbàgbé nǹkan kan wa létí sáà ni. àbí kòkó wa létí sáà ni. ẹ mọ tí ó hmm. òkìtì tààtà níta tí ó yẹ ní ilé la ti ń dán wò kẹ́ tó wá yẹ̀yẹ́ mi délẹ̀ mo gbọ́dọ̀ mọ ibi típa oníkálukú dé kẹ́ mọ́ lọ́ọ́ mọ́ gbé mi yílẹ̀ ń ta onílù ẹsẹ̀ lu ẹjẹ́ ń gbọ́lù. ẹ̀sùn yìí àyàndá ló gbè yín sílù láyé awọ gángan bí ẹ̀yìn Àdùkẹ́ jẹ́ ń gbóhùn rẹ̀. ẹ ohun mi kí ní kọjá ṣe ń tẹ́wọ́ ẹ bí ṣe ń tẹ́wọ́ bí obìnrin tó fẹ́ dalérú. ṣé ìta sọ ní kinní àbẹ́ ìta ṣe ní kinní tó bá jẹ́ pé kinní ló fẹ́ lé mú kinní ti bí ó lè mú lórí live wire àmọ́ rò pé gbogbo ohun tí ìwà àti mọ́níjà jọ ń ṣe etí mu kinní sìgá yìí mọ́ rò pé gbogbo ẹ̀kọ́ ni mo mọ̀ o gbogbo ẹ̀ ni mo mọ̀ o mo kàn ń dẹyin mò ń wà yín dẹni o. ṣọ́ra yí ẹ ṣọ́ra yí ẹ. mọ́níjà ń kọrin sí la ń kọrin sí la mọ́níjà àbábá lọ̀rọ̀ ẹ̀ mo pàlù fún yín àbá bá lọ̀rọ̀ tí ẹ̀yin ajá jẹ́ ń gbóhùn rẹ̀. ó yàtọ̀ sí wọn ibi tẹ́ ìgbórin sí ẹ̀ borí ń bẹ̀ mọ́ àwa borí ń bẹ̀. bàbá mi mo rò dé mọ̀mọ́ mi mo rò dé n ó forí balẹ̀ bàlágbà ẹ̀jẹ̀ ń bẹ̀ láyé. ìyá yín wo ló rò dé. ajá ń bàyàn ìgbà wo la eléré ifá ṣé a fẹ́ lọ ṣeré fáwọn ẹlẹ́bù bọ̀ ni àbí. kò yé mi kí ló dé tó mú ni lọ́dọ̀ àwọn gẹ̀lẹ́dẹ̀ àbọ̀ ya wèrè ni. Ah. Ah. ìjọ ni mo ti kọrú orin bá ń jáde fún ọ rí. Hmm. Ah. tẹ́ḿpò wèrè orí àìpò lọ́wọ́ ọ̀ sí lórí tẹ́ḿpò. ẹ ò ṣe lo báírò. ẹ jẹ́ ń kí mi kíkọ ah, padlock ni. bàbá mi mo ròde mọ́mọ́ mi mo ròde mo. bàbá bàbá bàbá òṣìwò lórí òde. bàbá tó wà lórí òde inú yín bí mi o eh? inú ni wọ́n ti dáhùn eh, orin onígẹ̀lẹ̀dẹ́ tó ah, ń wá kiri. ọmọ kásán mọ́ kọ́lọ́hún èyí. kásán mọ́ kọ́lọ́hún tó ń wá kírẹ́dìtì lọ́yẹ̀ kọ́ ní dirin ah, òsì ọ̀dẹ̀ òsì tẹ̀ tẹ́ sílẹ̀ gan kéèyàn lóun fẹ́ fi lélẹ̀ fẹ́ yìí kéèyàn lóun fẹ́ fi lélẹ̀ fẹ́ yìí táyìn dé fìlà tí fìlà ń dàbí ẹnu ẹ̀rọ òsì ara àdá. ó ti bẹ̀rẹ̀ látòrí caption. area. wà á gbé ẹ èyí ò yẹ ẹyẹ wọ́n gbé ẹ. wọ́n di ọ̀nì. Ah, jẹ́ ń gbóhùn rẹ jọ. Hmm. ṣé mo lè kọ́kọ́ bí fi ibi kíkì tọ́dọ̀ yín kí n fi wọlé kí n kọ́ kí yín kí n tó ti àwọn ẹlẹgbẹ́ tó kú. mo fi dàn mí fi mọ́ bá mi jà òpònú. onílù mo dáràn tí hmm. orin náà ni láì pajá hmm. ó ti yé mi hmm. ó yá ẹ wọlé wọlé kalẹ̀. wo kele wọn á pé wọn kò mọ̀ pa music tá a fẹ́ wọnú orin bẹ́ẹ̀ yẹn onílù àmọ́ akọ kíw tá a ti kíw ó ti mọ̀ nínú tá a fẹ́ wọlé sí ó yá nílù. n fẹ́ kọrin ni ọ̀gá. ó yá kọrin jẹ́ ń gbóhùn ẹ̀ olórí wáyé olórí wá jọ̀wọ́ o ìwọ la wá gbójúlé ìwọ la wá ayékanú. ṣé tó bẹ́ẹ̀ kọ́ náà nù. wọ́n fẹ́ kí wọn láìsí òdua ah mo mọ̀ dáhùn. ọmọ ṣe o. bébí mo wí fún ọ. ọmọ ṣe o. tó bẹ́ẹ̀ rí. òkèlè òkèlè. àwòkọ. song song. sẹ́mi sọ́ǹgì bọ́ọ̀lù nígbà. mo jẹ́ gbóhùn rẹ̀ àbọ̀ kò ponú lélẹ́yìn ni. ẹ Samson ṣé mo ní mọ̀ kí bọ́ọ̀lù lòkì sọ́ǹgì gbani àbọ̀ ó yà wèrè ni. ẹ ṣe èmi gangan kí n kọrin. èdè má kọrin. orin rẹ̀ ẹ orin gangan lẹ bèrè o. Hmm, music music. kọrin kó tó ṣe é kí ni. bẹ́ẹ̀ni sọhùn wà. náà ni wọn fẹ́ wọlé agodo lọ́rùn. ọ testing microphone. ọ testing microphone. calm down. ẹ ẹ. ọ ta ló nà tó ń sunkún. mo tẹ̀sí ohun mi ni wọ́n nà mí. ohun wo. mo gbé e látòrí àìtẹ́ǹpò ni. ló wá lo ẹnu wọn náà bí tó kẹnu bọ̀ ńlẹ̀ so o fẹ́ kíìsì ìyá yín ni. irọ́ lè kíìsì ẹnu màmá rẹ. tẹ̀lé ọmọ fẹ́ rẹ ah! ó dà kò burú. èmi ò kíìsì eh, sódà. ẹ kúkú tẹnubọ̀ yá yín lẹ́nu. yìí kẹnubọ̀ wọ́n fẹ́ wà lá gbogbo yín pátá la pààrọ̀. ẹ pààrọ̀ wa láì sasọ. àti mọ́níjà àti mọ́níjà. Ah! Ah! nítorí tọlọ́hún ìrẹ́ nìkan kan fẹ̀yìn lẹ̀ fún. Oh. ipe kéèyàn tiẹ̀ síkì díẹ̀ ráńpẹ́. ipe à èèyàn wá gbére o èèyàn wá ní à ẹ̀yin ọmọ yẹ kónisẹ́ lọ o kẹ́nìkan lọ lídìí orin lọ́hùn nù yín ẹ lè rorin kan. ẹjọ kọ̀ǹpó sẹ́rí ẹ̀yin náà ẹ mọ̀ dà papọ̀ láti jọ àwọn eléré kọ̀ọ̀kan tá a mọ̀ láwọn àwọn aside kìnnì náà hmm. pàṣọ ò gba eré rí kó wá lórí ẹ̀hún kó ní kí sinà lọ kọ́ ni. lọ́dọ̀ sọ́hún tí pàṣọ bá gbére torí yóò bá rere tí yóò bá ríbi eré lọ kò ní sọ pé táyé kó sì lọ kọ́ ni. ẹ ṣé táyé wá ń gbèrè lẹ́yìn rẹ̀ ni ah, ah, ẹ mọ ẹ mọ gbà mí torí Ọlọ́run. dìndìnrín lélẹ̀ tó sùpà bá gba eré tó sùpà ò bá ríbi lọ sí kò ní pe tọ́ndà pé kó lọ kọrin. ẹ tọ́ndà nù kó sí pé kòkòrò kòkòrò obìnrin jẹ́ lóde. kòkòrò tó ti fílìtì ń jó ni kò tó pè. Ah, ẹ̀mí ṣé kòkòrò ti wá kú dànù ní báyìí. o ti tún tírì tiẹ̀. o ti tírì tiẹ̀ padà. o ti tírì tiẹ̀. ẹ̀mí ẹ̀mí o ti rí àwọn kòkòrò ti ya òpònú dídìrín. Ah, ọ̀gá o ọ̀gá o ìyá yín nìkan ni lè tẹ̀sí ohun ẹ̀ wò. ìrèdè ìrèdè òun ah! bẹ́ẹ̀. mi lọ́fọ̀ láńdé òun jọwọ́ kánà okùn wẹ̀ mú ọ. òsì ara ká má yọ. ẹ dákun torí Ọlọ́run ẹ wá gbà mí kẹ ẹ rà ń kalẹ̀ sẹ́rí àwọn tó bí mi nínú ẹbí wa gẹ́sẹ́ kí mo kú yà sí di orin ẹ lásán sẹ́rí bàbá bàbá mi orin wọn kọ kí wọn tó kú wọn ò kọ́ là sí bàbá mi gangan fúnra wọn orin làwọn náà kọ tí ẹ kú àwọn náà kọ́ là ó sì wá jẹ́ pé mi àròsọ bàbá bílí tí mo ti bọ́ lọ́run nímọ̀ jẹ́ pé iṣẹ́ orin yìí àkọlà fọmọ olórin ni àlùlà fọmọ onílù ó sì wá jẹ́ pé orí tèmi ní gbogbo láburú láburú báyìí ti ń ṣẹlẹ̀ ẹ ṣàánú mi. òjòrògbò ó hmm? gbọ́ bí ifá sọ ni ó ní èjì lọ̀rẹ́ gbà ọ̀rẹ́ ògbẹ́ta adíáfúnṣá aróyè ọmọ aṣáworoko ọ̀pẹ̀bẹ́ awọ ẹsẹ̀ adífá fún ẹsẹ̀ lọ́jọ́ tí gbogbo ara ń ṣèpàdé tó ń pẹ́sẹ̀ sí wo ojú tí wọ́n fi ń wo ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ kọ́ lórí rárá àti iṣẹ́ tó ń ṣe iṣẹ́ orin iṣẹ́ ayé ni ẹni bá sì máa jẹun gbọ̀ngbọ̀n àfi kó tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. alánifàdákà màtúndé àwa ni amúlùdùn alánifàdákà o àwa ni amúlùdùn àwa làmúlòdè dùn alánifàdákà màtúndé alánifàdákà màtúndé.